أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما النسيء زيادة يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم والله لا يهدي القوم الكافرين يا تبدل قوما غيركم ولا تضروا شيئا والله عالم لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم أن يجاهدوا صل على محمد وعلى آله وأصحابه ومن والاه وسلم بسنته إلى يوم الدين إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أدعوكم الله tí ó tún kó wa jọ fún ìtara ẹni jí èyí ilé tí a ti ń gbọ́ lọ́rọ̀ tá a rí múlò náà kò jẹ́ kí a jẹ́ rẹ̀ lẹ́yìn àtàkì àrùn èyí tá a kù sí kọ́lùkún mọ́sá tó wá sí èyí tí a tún máa sọ lónìí àti tá a tún máa sọ títí tí lónìí wàtá bá ń bẹ lórí ẹ̀pẹ̀ náà kò sí ń sábà bí oríire fún wa lẹ́yìn àtàkì àrùn tòní ni àwọn ẹ̀kọ́ ńláńlá tí ó lè ṣokùnfà oríire fún wa ní ayé àtẹ̀lẹ̀ ní àlùkìyámà lára ìjírá sí Rasul sallallahu alaihi wa sallam. bí a bá ṣe àkíyèsí ta wo súnà àwọn ànábì ọlọ́run kó tó kàn án ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ààrẹ nínú wọn àwọn tó jẹ́ pé irú súnà yìí ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn bíi Musa alayhisalam tí ó fi ìlú Egypt kalẹ̀ nígbà tí ìlú le ìlú le dáwìn lábala tẹ̀sí yìí kìí ṣe lábala àríjẹ àrímu bí wọn bá rí jẹ bí wọn bá rí jẹ tí òòrùn mu tó gbogbo ẹni tí ń bẹ láyé màá jẹ yóò mọ̀ ọ́n gẹ́gẹ́ bí súnà lọ ṣùgbọ́n ọba rí jẹ tí òòrùn mu tó tọrọ lọ́hùn sí ìlú òlè ìlú òsèfín kò lè so ibi tó yẹ ká mọ gbọ́ ìlú lè sí ni ẹ̀sìn ọlọ́run ti ń ráàyè lórí rẹ̀ torí kí mo kí ló fà mo sọ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́tọ́ sọ gbólóhùn kan gbólóhùn náà ni wípé allahumma la aisha illa aishul akhirah ọlọ́run ọba mi a kò sí fẹ̀mí kan àfìsẹ̀mí àjọ ìkìyàmù ìsẹ̀mí ìgbẹ̀yìn ní fìtì àkìyàmù la aisha tó wí yẹn agbọ́dọ̀ wá túmọ̀ rẹ̀ fún nítorí pé òjíṣẹ́ ọlọ́run sẹ̀mí lọ́wọ́ àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ sallallahu ta'ala sallam ní ọjà àgbàrín kó tó sọ sọ pé a sì lé kílá lé jìnà pé kò sí aish ìsẹ̀mí ayé ló ti wà ó hàn pé ònáka ṣe ń mọ́kọ̀dá nǹkankan wà tí afẹ́kagọ́yé gangan bí láàáṣà this is life in tó lé kúrò lára ẹ̀ ni pé kò sí ìsẹ̀mí ìrọ̀rùn ìsẹ̀mí tó rọgbọ láyé bí tó rẹwà tó dáa tó nítumọ̀ gbogbo ilé ìlú lé dànù kìí ṣe pé ká lókè ká lọlẹ̀ ìlà àìṣùlẹ̀ àṣẹ but mọ́kí fù tí òjíṣẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ yẹn sallallahu ta'ala sallam àti sábàbí ẹ̀ kìí ṣe tààrí jàrí mu bẹ́ẹ̀ kò sí ríjẹ kò rí mu nígbà tí ẹ̀sìn ọlọ́run fẹ́ yí lẹ̀ tí ìlú le tó gún le pé ẹ̀ ní rọ́lọ́run sí ló tó sọ gbólóhùn yẹn ìgbà táwọn èèyàn ń sọ gbólóhùn yẹn nísìn ìgbà tí bísíǹsì dàrú ni o pípò là ń lọ báyà yóò rọgbọ mọ àríjì àrímu eléyìí ò bọ́ lẹ́nu ànábì sallallahu alaihi ó lè jẹ́ pé òun ni òun jẹ ju gbogbo wa lọ àfìgbà tí wọ́n fẹ́ dojú ẹ̀sẹ̀ délẹ̀ èyí tó tún dàbí oró ẹ̀ onídùáwù yìí Allahumma ìwọ ọlọ́run bá mi nígbàtánà bí ṣe dùáwù yìí sallallahu alaihi نبى به مك... نبت به مكة ti di ìlú àjèjì fún kò sì tí kú ọbẹ̀ kò sí hijira ọdún kẹtàlá tá a gbé dìde ló tó kù mọ́kà lẹ̀ ìgbà di ìlú àjèjì tó tí ó dàbí ìlú bí dáadé sí mọ́ ọ̀lọ̀tọ́ yìí àgbákò tó bá pàdé ń tọ́ yìí ó tún lè ju ti mọ́kà lọ lásìkò yìí kan náà kò sí àbítọ́ olùbí láyé mọ́ kò sí kọ̀dídà láyé mọ́ ọdún kan náà àmì lébìpọ̀ náà jẹ́ pé ọlọ́run èèyàn kan lára mo sáré lọ mọ́ láti bẹ̀yẹn ni kìí sọ ní bẹ̀rẹ̀ lẹ́tọ̀ torí jíra ní tó lè fa káwọn èèyàn kí wọ́n tọ́nà ẹ̀sìn kan míì ní orí tí ẹ bá ṣe pé ọ̀rá ti bu àwọn èèyàn lọ́pọlọ wọn tó kàn mọ́ nínú àwọn ẹ̀sìn Islam ìjìrá tó rọ̀ sóòrù sọ̀rọ̀ sọ́là tó fi di sẹ́rímọ́nì ọ wá ṣe dùn áhùn yìí ní mọ́ kífù yẹn ìwọ ọlọ́run ọba inni ashku ilayka da'fa quwwati mo ń wíjọ́ síwájú wọ ọlọ́run ọba mi nípa lílẹ̀ tí mo lẹ wàkílẹ̀tà hílàtí ìsìnlẹ̀ òyìnlọ́gbọ́n kan ìlágbára kan wàhàwá ní àlànà àti bí mo ṣe yẹpẹrẹ tó lọ́dọ̀ àwọn èèyàn ẹni tá a gbé dìde wa ma arsalnaka illa rahmatan lil alamin ó ní wọ́n ignore yìí álámù ìgbà yẹn ignore yìí kó tó dùpọ̀ àná lọ́wọ́ bá dé padà illa rahmatan lil alamin lókọ́ bá fi ń sọ̀rọ̀ yìí ẹ máa gbé àwòrán ẹ̀ wípé àwa náà wà ń bẹ̀ náà tó jìtọ̀ ọlọ́run bá bẹ̀rẹ̀ kí ló sí fi mọ́kàlẹ̀ ẹjẹ́ a máa gbé sínú ọpọlọ ká máa wo bí classroom lecture torí tó fi in tó ṣokùnfà káàlá ní mọ́kàlẹ̀ náà rẹ́rìn-ín omi ló gbà lójú nítorí pé òjúṣe ọlọ́run tó òjúṣe ọlọ́run sallallahu alaihi wasallam inú òfin lùsù hù gbogbo tí máa mú kíyàn mọ́ ní hókù mọ́ ó ti ṣẹlẹ̀ wàláhì láàrin bí ìbá ṣe dùwá òkan tánà níbi ká máa ṣe tó náà máa ṣe tó sì ń ṣe jù wá lọ Allahumma ya muqallibal qulub thabbit أو صرفها كيف يشاء ثبت قلبي على دينك أو كما قال صلى الله عليه وسلم اللهم في من الله لوري ẹ̀sìn èmi àtẹ̀yìn mọ́jẹ̀ ká já níbi àdúrà yẹn pàápàá jùlọ láyé tàwa náà táwa náà wà tá ń lò lọ yìí ìmọ̀jẹ̀ fẹnu wọn wọn níbi ìdò àwọn yìí kò yẹ kí á lè máa rò kó jùsọ ọlọ́run máa bẹ ọlọ́run bá tó báyìí torí ẹni tó gbèdìde náà ni ó ń pè ní kò sọ wípé kí lọ gbé mi dìde fún nígbà tó ní ràn mí lọ́wọ́ nígbà tó dojú tì mí lọ́dọ̀ àwọn tó fi rí nígbà tó yẹpẹrẹ mi ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀jẹ̀ ń jáde lẹ́yìn eyín ká ẹ̀jẹ̀ ń jáde lórí ẹ̀jẹ̀ ń jáde lẹ́sẹ̀ láwọn situation ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn tí wọ́n dúró pé à ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n ti kó láyé àwọn tí wọ́n ní ibi tó bá gbégbà á máa wò àwọn ń bẹ láyé tẹ́ǹgẹ́tẹ̀ mo láti kankan lọ́dọ̀ àwọn alákadẹ́mì academician tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ one thousand two thousand three thousand years tẹ́ fẹ́ ṣe research wọ́n á ní kò sí problem but nǹkan yẹn báwo ló ṣe ń lọ lásìkò yìí kó so pọ̀ mọ́ra wọn torí kò sí nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí ò máa ṣẹlẹ̀ lọ́wọ́ àìmọ́ ara àwọn jagun wọn gbógun tà náà bí wọ́n ṣe gbọ́sàwò wọn ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ojú wo ló fi ń ṣẹlẹ̀ ọ̀nà wo ló ń gbà ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwa gbogbo ìtàn tí yẹn bá fẹ́ mú wa pé ká fi mọ ipa wo ló kó bá láburú ibo láti ti rí èrè ẹ̀jẹ̀ lásìkò táwa náà lò kò sí bí a ti máa sọ̀rọ̀ ìjọ́rọ̀tò Rasul sallallahu alaihi wasallam tí a ní máa gbé wá sínú àsìkò tàwa náà tí ó bá jẹ́ pé bó ṣe rí nígbà náà lọ́hùn kọ́ ní ó ní àsìkò yìí yóò rí ọ̀nà kan sóyé tí ọ̀rọ̀ ìjẹ́ra ọmọ ọ̀bẹ lẹ́nu àwa náà àti bá a sì máa implement ẹ̀ yóò ní ọ̀nà tó gbégbà lápèjúwe èèyàn ò lè lọ sí èèyàn ò lè dígbàdàgbà kó ní mọ́kàmá lónìí kó ló ń lọ ló kan torí Islam torí pé mọ́kà ti di ojú kíni ìlú Islam èèyàn ò lè dígbàdàgbà kó ní Madina kó ló ń lọ bìkan torí Islam bọ̀ síbẹ̀síbẹ̀ náà ibi tí ẹ̀ lè dìgbàjàgbà fún lórílẹ̀-èdè láyé wa táwa náà a máa wo àwọn kan wọn ibi tí ìyẹn lórí ìtọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn gangan bó ṣe ṣẹlẹ̀ lójú ọyá ìnáni tààrọ̀ sọ́là torí pé orílẹ̀-èdè kan lásìkò tàwa ìdí ìfàyè tí wọ́n wó over 3,000 mosques sẹ́ńtà àwọn bá gbọ́tẹ̀ nìkan pé àdáhùn kò lè pè délẹ̀ tó fi pàdánù ẹ̀mí ẹ̀ mọ́nà òun àdáhùn anakọ̀ráàtù lẹ́gbọ̀n pé kìí sẹ́ta ayé john èmi gẹ́gẹ́ mọ́ kà kìí sẹ́ kí wọ́n sọ fún mi wọ́n sì ń pa àwọn èèyàn mo sì rí ọmọ orí bẹ́ẹ̀dì ọmọ tí ní alámìlì ìsìlámì tàwà yìí àwọn èèyàn kan sì ń gbé bẹ̀ ìṣàdónà la ilaha illallah wa anna Muhammadan rasulullah ìlẹ̀rẹ́ kó ṣẹlẹ̀ náà tí wọ́n ló sì ó pé kò áyà kan bẹ̀rẹ̀ ní sátún nìsá wípé bí ètì kìnnìkan ni èyí ṣe tẹ́yìn wà ní kẹwàá yìí wọ́n ní kúnnàmù sàlàfí àtọ́lọ̀ ni àti ilẹ̀ ọlọ́run ilé bí nìkan ilẹ̀ ọlọ́run ni arúgbọ́ ìwáṣíà ìnàlẹ̀bí àwọ́pọ̀ àhúnmù ìmọ̀láàrí أنتم قالوا كنا مستضعفين في الأرض الله أكبر قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إما هو إما هو يعني نكلمة كوكاو إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم àwọn tí kó ń pa tí wọn ò sí rọ́lọ́run sìn ọlú bí ọkùntún tí wọ́n ṣe àbòsí nípa àìrọ́lọ́run sìn tó pé àwọn àbòsí wọn ni ò ní rọ́lọ́run sìn tí kú fi ń pa wọ́n náà kọlu fi ma kun tó. àwa ń sọ fún wọn pé èyí ṣe tó fi jẹ́ pé ẹ pẹ̀sìtì tẹ́ẹ̀bí pàtìkì yẹn mọ́ sóyé. kọlu kunna mustad'afina ah. fil ard. wọ́n ní wọ́n ti ràgà bọ̀ wá ní ẹjẹ́ nítorí orílẹ̀-èdè tí mo sọ yẹn pàtẹ́júwe Tajikistan mo rántí orílẹ̀-èdè yẹn Tajikistan tí yàn bá tí yàn bá lọ wádìí ẹ̀ padà yóò bá tàn múmu sí sọ́yọ̀ kó ná mùsàdà fínà tó láàrùt wọ́n ti mú àpapá mọ́ra ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbọ́ àdánù wọn wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbọ́ ìkọ́ ọmọ wọn wọ́n ní kódà wọ́n gbọ́dọ̀ rírun gbọ̀n orílẹ̀-èdè tí mí ìtúnú ọmọ Libya kan nígbà tó parí ó parí dìgírì mo mọ̀ dáadáa ló bá ní ó ń sọ fún ṣẹ́fù wa níwò dr ọ̀lásà torí wọ́n jọ ń gbélé kan náà ó ní wọ́n bilé rẹ̀ pé tí wá ló kù báyìí ó ní ah, ó lọ lọ sí ardul jihad ó ń lọ sí ardul jihad bí ó ti ń jagun ẹ̀sìn kó lọ parí àyà síbẹ̀ nǹkan dára lọ. ní sọ bẹ́ẹ̀ ni pé lédè ọ̀rọ̀ gbọ́ lásìkò kọ̀dá àfìkà náà ni pàápàá jùlọ tí wọ́n mọ̀ wípé èèyàn ń bọ̀ láti Saudi kò tó lọ́kọ́ ṣàríà nígbà míì ni ọ̀rọ̀ tí ò bá máa sọ pé ẹ̀sán máa ké ẹ̀sán a máa ké ọlọ́run ọmọ tayé ọlọ́run ọmọ tó tún kù lọ́dọ̀ ọlọ́run àtàgbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn òkú kọjá bó ṣe yẹ ni ó ṣẹlẹ̀ gangan gbà náà pé èèyàn wà dúró pé a ah, mo fẹ́ sì yé mo lọ kọ́ ṣẹ̀ríà mo fẹ́ practice ẹ̀sìn mo fẹ́ ṣe súnà nílé bí àjọ náà lọ́hùn ẹ̀wọ̀n ní òkú sí o ó ní èsì tó wọn á fi waste life tó ń lọ parí ẹ̀sìn ibi tó dáa tó sọ káyìn tí wọ́n ló sọ káyìn mo sì mú tọ̀hún. ó fi hàn pé ó wẹ́ ṣe tẹ̀síbíkù ayà yìí tí ń sọ ni pé òun ò lè padà sí ìlú òun àyàfi kí gbogbo tó ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí kó wà irrelevant dípò tó dùn wá bẹ́ẹ̀ wọ́n lọ rí lẹ́bù míì ẹ̀wò pàtíkà ayà táǹkà wọ́n wà mọ́ kí wọ́n wá sọ pé kó náà ń sàràfíìn fìlàáwù wọ́n ti láti rọ wá o wọ́n jẹ́ àdákọ̀ ọlọ́run bá mọ́ o lẹ́yìn náà ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها wọ́n wá sọ fún pé ألم تكن أرض الله واسعة ṣé kìí ṣe pé ọlọ́run bá gbòòrò ẹ mọ̀ pé ọlọ́run bá fẹ̀ فتهاجروا فيها kẹ́ẹ̀kì ṣe ìjírà ìjírà àwọn òní ṣe ìjírà Mọ́kà sí Màdínà níta sọ nínú ayá gbogbo ibi tó bá ti ṣẹlẹ̀ ni torí àwọn olùmọ̀ọ́gbà ìpéjìrà ọmọ ẹgbẹ́ sí kò sí ní ìlú Islam sí ìlú Islam ẹbí tí wọn bá ti ní Ọlọ́run sí èyí ó ṣe gbé mẹ ni mo sọ pé n tó gbé ànábì jáde kó ní ní kìí ṣe tó parí ayà yẹn. gbogbo ara jahannam ẹ̀sìn máa ń tó bí jahannam nínú ayà yìí wọ́n pé nígbà tí wọ́n ti ní àmọ́ sí lọ́wọ́ mọ́ kí á la lẹ́sẹ̀ ẹ̀sìn kúrò mẹ́. nígbà tí wọ́n lọ sí èsì tí wọ́n àwọn sàhábà ṣe ìjírà àwọn èèyàn bíi méjìlá ní ìjírà àkọ́kọ́ àtẹ̀kejì tí wọ́n lọ sí abáṣà wọ́n sí ní kàùtù ní wọ́n ń wo pé ìgbàwọlá jáde tí wọ́n ní màá fẹ́ jáde àbẹ̀rò pé wọ́n kàn déédéé lọ lọ́sàn-án gan wọ́n wò wọ́n lọ pé àfikẹ́yà tòlúlẹ̀ náà ni tẹ́mbà fún pínpín márùn súnà lónìí lógúnmọ̀sọ àbíbàdàn àbẹ́sọ̀gbọ́ àbẹ́dẹ tí kálukú di bàdàgbà tó kó ní ọkọ̀ tàgbà tírélà wọ́n mọ̀ wà lọ náà ni pé ẹni tó tún tó jẹ yín nìkan náà nù àbí kẹ́yà fi ìlú ilẹ̀ sẹ́gbẹ́lẹ̀ ìlú tó rọrùn àwọn sọ̀hábà orí ìlú fi ilẹ̀ lójú bọ́rọ̀ wọ́n tún gbọ́ pé wọ́n ẹgbọ́ pé lágbẹ́yà tẹ́gbẹ́já ti jáde wọ́n ti lọ ìlú kan wọ́n sáré lọ káwọn mébùté tẹ́bà lọ kàtàn ìjírá ilẹ̀ alhabasha lẹ́ẹ̀kíní àtẹ́lẹ̀ kejì wọ́n rí pé wọ́n bá wọn lẹ́bùté wọ́n gba ethiopia lọ straight láwọn kẹfẹ́ rí pé ẹ lọ sọ fọ́ bá wọn kó tètè dá wọn padà pé mùsíbà ló ló wọn yẹn ní táwọn yẹn sọdá ayẹyẹ lónìí nù in débi pé ànábì ń ṣe àdúrà yìí lọ́dọ̀ ọlọ́run ọba tó ránṣẹ́ tọ́lọ̀ máa ń fi jahannama sí síbi kan ó yẹ kẹ́mọ̀ sẹ́sẹ̀ yẹn lágbára àwọn olùmọ̀ ló jẹ́ kámọ̀ níbi máa ti ń sọ̀rọ̀ iná ìyá ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run ní màá wá ó jahannam nígbà ayé àtúntò tẹ̀lé ilẹ̀ ọ̀la ìkẹ́mà wà hùn jahannamu wàsà àtúnmáfì. irú àwọn èèyàn bẹ́ẹ̀ àyíká ànámọ́ wọn máa lọ ibùdó sí ibú sí nìyẹn. ilẹ̀ almustad'afi àyàfẹ́ àwọn tí lílẹ̀ ń bẹ fún ṣèèṣe pé ìmúni pàpámọ́ra nìkan ìlàdánwò wọn tí a bá gbọ́ pé hey kálukú ferege àwọn kan bẹ tẹ́ ẹ̀ bá gbé ẹkún ibi tán wà ibi tí wọ́n pa wọn sínú irú àwọn ilé lọ́hùn yìí o lọ́kùnrin lóbìnrin àbí lọ́mọdé tọ́mọ tó bẹ lórí bẹ́ẹ̀dì tí ò lè dá bẹ́ẹ̀dì gùn tó ni ó máa sá lọ ṣé ìyá àgbà tó yẹ kí wọ́n gbé tọ̀ ni àbí bàbá àtàwọn tó dà bẹ́ẹ̀ ẹni ló gbó àbí láìsàn irú àwọn tọ́lọ̀ máa ń wínú pé wọ́n ní lọ́jà ànámọ̀ náà. láyé sọ́kì ìrúnà ìlà tán wọ́n láyà sàdúnà sàbílà. ẹ wo bọ́lọ̀ ṣe ètè wa là kalẹ̀ tó kílẹ̀ àtàkùnrapata láyé sàkì ìrúnà ìlà tí kò sọ́gbọ́ kàtà lè dá. wọ́n láyà sàdúnà sàbílà. mo sì mọ ìkàtà lè rè فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا عسى بن عباس رضي الله عنه كل عسى عند الله وقد وجب tọ́lọ̀ bá ti sọ bẹ́ẹ̀ yóò sì kan ọ̀nà irú àwọn ilé ìhun ramọ̀dúkúrò ọlọ́run inú yorùbá náà ogun kì í parọ́ tó bá tún gbọ́n in ló fa káfìlúlẹ̀ in ló fa fífìlúlẹ̀ ànábì ò tó wá fìlúlẹ̀ torí pé bitọ́lọ́run ti gbé dìde nìyẹn sallallahu ta'ala sallam títí tó fi di pé wọ́n lé ẹ má jẹ́ kó yá ẹ má jẹ́ kí káṣí àsìgbọ́ nípa wípé ànábì ṣe é nígbà tí dààmú mọ́ta kò fi iṣẹ́ dáwà alẹ̀ tí tí wọ́n lè ní o ẹ máa bá ń wo bọ́lá lè wò náà ẹ bá ń wo èdè àkàrájá ọlẹ́dínà káfàrú mọ̀rọ̀páàrí ní sátù tọ́bà tàbí sátù ní sáì náà níbi bọ́yá bí wọ́n lè kìí ṣe kó pàṣẹ ọlọ́run bá ti o wàlọ́ọ̀hì. Illa tansuruhu faqad nasarahu Allah. Àbíkẹ́ dúró ti òtọ́dọ́ ọlọ́run bá dúró ti. إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ كيف إذ الرسول إذ أخرجه سويه alif yẹn ló amza yẹn ló jẹ́ ká mọ̀ yìí pé ó tà á dá lọ síbi látọ̀dọ̀ ẹni tó ṣiṣẹ́ àti ẹni tí wọ́n ṣiṣẹ́ lé lórí àtàwọn tó ṣàtiṣẹ́ tí wọ́n ṣe id àkọ́rẹ́jà orílẹ̀ èdè náà káfàró sáníyà sílẹ̀ torí ànábì sọ fún àbúbákù ọdí aláwọ̀ sára nù tó kọ́kọ́ lọ lọ́sàn ah, ó jẹ́ bàbá rẹ̀ ọdí aláwọ̀ sára nǹkan dé o àrògì sí ọlọ́run lásìkò lórí àti nǹkan sì dé lóòótọ́ sàn pé nínú àdámọ́ ọmọ èèyàn tí èèyàn bá yọ síyàn lásìkò tó swing tí èèpé pé wọ́n mọ réwúntọ̀ lásìkò bẹ́ẹ̀ ni yorùbá náà sọ pé àìríwú lọ́sàn-án tí ò sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ ó wá fún àbákẹ́rẹ́ ní làbárẹ̀ pé ó kọ́kọ́ sọ fún un pé jẹ́ káwọn tí ń bẹ lọ́dẹ̀ ó jáde náà ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ lẹ́wọ̀n àwọn ẹbí rẹ̀ náà ni kìí sára àtàrà òjíṣẹ́ ọ̀nà ló bá sọ fún àbákẹ́ ọ̀gá aláwọ̀ta pé ó dìnà léèdè ìkòrò jì ọlọ́run ti yọ̀ǹda fún mi kí n jáde kí n fi mọ́kàlẹ̀ ìyẹn wá túmọ̀ sí pé wọn ò le torí pé ní ọjọ́ tí ń sọ̀rọ̀ yìí gangan ọjọ́ náà wọn bàtálíọ̀n ti sọ̀ráǹdì ilé kéèsẹ́ lásìkò yẹn nígbà lẹ́yìn ọ̀rẹ́ yìí tánà bí ti padà sílé tán sọ̀lọ́lọ́sọ́lá wọn ti sọ̀ráǹdì ilé yàtọ̀ sí pé wọ́n gbógun ti dáwà wọ́n gbógun ti personality ẹ̀ kó tó débẹ̀ yẹn á mẹ́nubà àwọn kankan tó tún fẹ́lẹ̀ tó yẹ pé yàtọ̀ sí pé wọ́n sọ̀ráǹdì ilé wọ́n fẹ́ sunná wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ sunná wọ́n fẹ́ sunyàn mọ́lé wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan tó ti tó fọ́ọ̀mù èèyàn láti gífọ̀ ká tó wá sọ̀rọ̀ tí wọ́n tún gbé nígbésẹ̀ lẹ́yìn ìgbà tó tún jáde tọ́lọ̀ ń sànú ẹ̀ tó jáde torí pé jíjáde wà miraculous jíjáde tó padà jáde ó wà miraculous wọn kó mẹ́tò ìṣòro lọ́n fi jáde wọn ò sì mọ̀ ìfimọ́ sọ pé ká mọ̀ fi dùn á èyí ò mọ̀ rí àwọn ìyànlẹ́nu ńlá tọ̀dọ̀ wa lónìí kì í kò lè jẹ́ mọ́ jíza òdìpọ̀ ìfànàbí ọ̀nà lórí ilẹ̀ mọ́ ṣùgbọ́n yóò mọ̀ jẹ́ karama tí yóò mọ̀ rí àpẹẹrẹ gbígbà dùá wallahi kọjá abéyàn sí lérò àdúrà tó bí pọ̀ ó lágbára lóhun àtúnjẹ́ pọ̀ lọ́ọ̀bá lè ń pè ọ̀jọ̀gbọ́n kan ní ìṣáájú ẹ yá azama ìnira tó le níjẹ́bẹ̀ tó dópin ó ní ìṣtáàdì máa le máa le máa le tàn fáríjì mo gbà pé ó padà dẹ̀ ni èmi kọ́ ní rọ̀ fún ọ torí tí yóò bá sí náà mọ́ òun ló rọ̀ fún ìranù ó padà dẹ̀ ní gbà kọ́dé àádánà lẹ́yìn lókè ìbèlè fàárọ̀jì bóyá ta ní ìdájí mo ti rí kìíní nǹkan ó lé lọ́gbọ̀n mọ́tí láwọn ẹ̀nìkan ni mo rántí ó ní wàsáhábù lùkọ́rì láhùn mọ́tọ̀rọ̀ ìṣẹ́dí azamatu sanfariji máa lé o azama ayé musiba dọ́rar húzùnù hammu gammu ìṣtájì máa lé ó fi ọ̀rọ̀ yẹn ó fi àtáàkì rògbòdìyàn àti lásìkò tí yẹn máa ń ní èmi ò ní gífọ̀ fún ọ ìní gífọ̀ fún ọ ìwọ ló lọ nígbà tí yẹn bá jáde sọ́kàn fún wọn ó sì lọ́wọ́ mo sọ fáwọn yẹn kan jọ ní mo ní ní tó bá gbà ìyẹn máa fún kéyìn ọlọ́run sí gbogbo nǹkan míì tó yàtọ̀ sí kéyìn ó sì lámọ́ fún yẹn ń sọ̀rọ̀ pé àmọ́ sọ̀tọ̀ tó bá gbà ó ṣe sọ̀rọ̀ ni tí ẹ bá ń bínú pé rárá o mi ò ní gbà o tó bá gbà ní àjọ náà kan ni tó bá gbà láàfún ẹ mọ̀ fún yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá di bí ẹ̀sìn ọlọ́run àti tó bá gbà lè fún ọ lè lébi lọ ó sì lè lẹ̀mí lọ gẹ́gẹ́ bí àwọn nǹkan táwọn àkọọ́lẹ̀ nǹkan táwọn sọ̀rọ̀ ó lẹ̀ àwọn kan ò ṣe é tó ń sì gbà sílámù tó ti lẹ́mí tí wọ́n lọ àwọn kan ṣe ìjírá tó padà tún lẹ̀ ní wọn lọ ayé bọ́ torí pé nígbà tí wọ́n ti fi lúlẹ̀ gbogbo nǹkan ti bọ́ tó jẹ́ tayé tí wọ́n ní ẹ̀mí náà tún padà bọ́ ọ̀nà téèyàn ti jẹ téèyàn ti mu ó lè bọ́ ara pé gbogbo tó bá gbà lèyàn ó fún pé téèyàn fi rọ́lọ́wọ́n bá sí ara ẹ̀mí ìjírá pé tí ọba ṣe sìn máa ń bí arúgbó ìwá fi hàn ilẹ̀ ọlọ́run bá fẹ̀ lónìí mọ̀ àtẹ́mi ìbá sì ń bẹ o tọ́nà bọ̀ sí gbà ibi ìbáàdà ọlọ́run nìkan lè àní fún yẹn ń sòrò pé tó bá ní tó bá gbà ilẹ̀ ń yà fún òun sìn lọ́hùn pẹ̀lú ògọ́ lọ́hùn àní sọ pé àbí tó dé dúró ìtó ẹwà ẹ̀ torí pé nígbà tí ó bá ti di pé yìnyín ọ̀rọ̀ lọ́wọ́ ọba sì mọ́ ẹ dákun ẹ sọ oore tó kù fún yàn lórí èpẹ̀ téèyàn òfin ní máa bẹ lábẹ́ èpẹ̀ tó di sọ ọlọ́run sọlọ́lọ́wù tààlà ọ̀sọ́là tí àwọn èèyàn bí wọn tí ó máa fi mú wọn gbolẹ̀ tí ń sọ pé alaykumu asamu wàtọ́à ẹ wà lábẹ́ wọn náà ni o ẹ má pàkọyọ o wọ́n gbé ìbéèrè yẹn gba oríṣiríṣi ọ̀nà tó bá sọ pé báyìí kọ́ tó bá sọ pé báyìí kọ́ oní àlékún wọn ibi tó wà parí ẹ̀ ó ní hátà tájìlélòkó fọ̀rọ̀ bà wá àbítẹ́sìn ọlọ́run bàbọ̀ tẹ́ni ọlọ́run nígbà náà jẹ́ pé abẹ́ ìfẹ́ ó pe ìdúró ìpè ìyẹn lè fakọyọ ńgbà náà wọn bá pààyàn ìdàmọ́nà àwọn tawhid mẹ́nà ọ̀sọ̀lá àwọn kan tó jẹ́ àríkánù ẹ̀sìn mọ̀nà àwọn òhà nígbà náà abẹ́ ìpẹ́ pé ju òkè ìpẹ́ lọ ojúṣe ọlọ́run ní sallallahu ta'ala alaihi wasallam wa hawani ala an-nas mo bẹ̀wọ̀ Ọlọ́run bá mi ṣàánú mi mi ṣe jẹ́ nǹkan kan lójú wọn pẹ̀lú iṣẹ́ tó rán mi anta rabbul mustada'afin ẹni tí ò bá lágbára ìwọ l'Ọlọ́run bá rẹ̀ wa anta rabbi ìwọ l'Ọlọ́run bá mi ila man takiluni ta lọ fẹ́ darí mi lọ́dọ̀ ẹ̀ báyìí wọ Ọlọ́run bá mi tó bá fi mílẹ̀ ila ba'idin yatajahamuni yatajahamuni am ila aduwin malaktahu amri ṣé ẹni tó jìnnà sí mari tí ó ignore mi tí ó tẹ̀mí lágọ̀ tí ó jáwé okòónú fún mi bó ti ṣẹlẹ̀ ní tọ́ì tó lọ bá àwọn ọba tètè rí wọ́n ní get rubbish àwọn mi kú wọ́n á mobilize àmọ́ kékèké kò tí kò tọ́ ìbò wọ́n á mobilize wọn kó yá ẹ̀mọ̀ pariwo lé lórí kẹmọ ilẹ̀ nìkan tí wọ́n bá sọ fún pé rubbish padà síbi tó ti mọ̀ kó sì mọ̀ lọ wọ́n á mobilize àwọn èèyàn tí wọ́n ti sọ lóko tẹ́jẹ̀ dé yọ nǹkan kọ̀ọ̀kan yẹn lámọ̀ pig lámọ̀ wò pé àṣeṣẹ́ tọ́lọ́run rán nàbí ní sallallahu alaihi wasallam tá bá dákọ̀ ọba kan nílùú táwà wà ní ìsìnkú ẹlọ bá wọn pé orò tá máa ń ṣe yẹn ẹlọ sí ẹlọ nísìlámà wo ta ló lọ àbúrú ní àtàbúta ní kí ó lọ inú ilé wa gan tá a ti jáde gan sáwọ̀dọ́ yóò ti sá àti sánlé àti sánlé àti sánlé ń pa wípé àtìgbà tó ti di pé ọlọ́run ti súnà yé tí ó jẹ́ pé wọ́n fẹ́ rí èèyàn mọ́ lèmi ò ti lọlé mọ́ o lèmi ò ti pè wọ́n mọ́ o ẹ̀ nọ́mbà ti lágbájá ńkọ́ èmi ò tẹ̀ ní nọ́mbà rẹ̀ kò sá náà bí ọlọ́run àkàn tó sá aleyhi musalatu wasalam láti ìgbà tọ́lọ́run ti gbé wọn dìde kódà tọ́lọ́run tó gbé wọn dìde ilé ni wọ́n kọ́ mójútó torí pé ìbẹ̀yẹ gangan ìbẹ̀rẹ̀ lẹ́kítọ̀ yìí òun sì ni ìbẹ̀rẹ̀ fìtínà wọ́n padà bọ̀ wábẹ̀ so àwọn ẹ̀kọ́ yẹn la fẹ́ fàyọ ó yà mí lẹ́nu táwọn tí ń ṣe mọ́lúdì nàbí tí wọ́n máa ṣe wà fásù ànàbí tí wọ́n máa sòkú ẹ̀ nǹkankan tí mo fẹ́ kẹ máa gbé kan ọlọ́run nìyẹn o pé ẹ jẹjọ lọ́dọ̀ ọlọ́run ṣé ikú ànàbí ó pàtàkì sallallahu alaihi wasallam ikú tí kò yìí tí ikú tí a yà sọ̀kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum òní mo pé ẹ̀sìn ní hajjú hajjatul wada pé mo pé ẹ̀sìn yín fún yín lónìí wà tán tó alékùnrin ẹ̀mọ̀ tí ìkẹ́ ẹ̀mí ọlọ́run ti pa dina àwọn sọ̀rọ̀bà inú wọn dùn lórí akmaltu lakum al wọ́n mọ̀ kàtọ́bì orí bọ́ lójú ẹ̀ àwọn ìyẹ́sẹ̀ tẹ́ fún bàbá ó ní ẹ̀gbọ́rọ̀ yìí ẹ̀mọ̀ tí mo tó jìṣẹ́ ọlọ́run jìṣẹ́ ọlọ́run ní pẹ́ mọ́láàrin wa tó yóò ti parí mission ẹ̀ gbàgbọ́ yẹ kó ti parí mission ẹni yìí lọ ọ̀dọ̀ ọlọ́run bá tó rán ara wọn wá balẹ̀ ó ní tẹ́ ń rẹ́rìn sí ní tẹ́ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ìdáyàtàmà amúrún bàdà náksù tí nǹkan bá ti parí ó máa dínkù lókù nígbà tí ó bá fi ta fi kún ilé kan tí wọ́n sí lẹ́yìn ọdún mélòó kan tẹ́ bá kọjá mẹ́rin ah ilé ìlú dàgbà yìí mo ti wà mẹ́jọ tán sí o tí wọ́n bá rí inú bẹ́ẹ̀ tẹ̀ yóò súyàn tí ẹ bá ṣe pé ọlọ́run sọ mọ́kà di ìlú ìsìlámù padà kò sí ibi tá a lè máa lọ láyé tá a lè máa gbé ìlú ṣépè pẹ̀lú tí wọ́n fojú ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ́n bá gbé ilé ẹ̀kọ́ ń bẹ̀ tí ò dáná padà síbẹ̀ ìtí wọ́n fojú ànábì rẹ̀ ò ní jẹ́ kí afẹ́ gbóòrùn mọ́kà mùkárọ́mù àti àìkò tí ẹ lè jẹ́ mùkárọ́mù gbà náà nípa tó jẹ́ pé a ní bùkátà sí kásítọ́dì yẹn dáadáa káwọn á wo kí ló ní ṣe pẹ̀lú ayẹyẹ nkánà fìlẹ̀kọ́lébì ìsìlámù wà ìmánu. No tó bá jẹ́ pé ìsìláàmù àti imáni bẹ lọ́kàn lóòótọ́ kí ni ìjírásù rọ̀sùn ní ṣe pẹ̀lá yẹ kí ló ní ṣe pẹ̀lú special prayer pé àwọ̀ náà ọdún tuntun kí ló ní ṣe pẹ̀lú tahajjud specially kí ló ní ṣe pẹ̀lú àwọn alága kí ló ní ṣe pẹ̀lú march pass kí ló ní ṣe pẹ̀lú anábìlà fìlẹ̀ musalla al-eid gbígbà táyìn ṣe idul fitr àbí idul adha gbogbo ní mò ń sọ ìpátá ni wọ́n ń ṣe lẹ́yìn rà á ṣe mẹ́fílà lónìí o white white gbogbo yẹn wọ̀ wá o torí jíra ti jíra aṣọ ọdún tuntun bẹ̀rẹ̀ o kí ló ní ṣe pẹ̀lú ẹ̀ tí kò tánàbí kò láyé mùsíbà ni nínú àpẹẹrẹ àlùkìámọ̀ ni òjíṣẹ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o sallallahu pé ẹ máa ká o mí àlàmọ́ ti sáà nínú àpẹẹrẹ pálùkìámọ̀ súnmọ́ mọ́ o tí ìpapòdà ní lọ́dọ̀ ọlọ́run ló jáde lẹ́nu ẹ̀dẹ́ sọ wá pàtàkì àtànsọjọ́ òní àfi tó bá jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ lọ́la lókù torí pé kò sí tí wọ́n lè bẹ̀rẹ̀ ẹ wo in side àbí in other hand àwọn tí wọ́n sòkò yín sọ mọ́ríàmù ipò sì kú ó sì dìde ṣẹ̀fà àwọn ń ṣe léyìn àwọn tí ń sọjọ́ bí ànábì sọlọ́lọ́rùn sáàrùn sọ́là wọ́n sọkú bàbá wọn náà tọdún kan àtọdún méjì àtọdún mẹ́wàá òun só bàbá wọn pàtàkì jànábì lọ wọ́n yẹ́yìn padà ẹ jẹ́ ká gbọ́n kẹta fẹ́ sọ lórí yẹn torí bálíbálà tí ò bá ń pè ní bálabàlá ń lè yóò fi ṣẹ̀sìn títí òbí lọ bọ́lọ̀ nílá insha Allah tí ò bá ti lè tọ́dí kí lọ́lọ́run fẹ́ nínú nǹkan tí wọ́n ké fún wa àti tí wọ́n kà fún wa yìí gẹ́gẹ́ bá àwọn sọ̀hábà ti gbọ́ ilátọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ni ọwá rìkwáyà bóò láti lò ó táà ti dá alágbọ̀yà àtọ́nímọ̀ lẹ́ẹ̀kan náà bálíbálà ni wọ́n fi ṣẹ̀sìn wọ́n mọ̀ contradiction wọ́n mọ̀ wáyé oríṣiríṣi lẹ́sìn wọn gbọ́nú àwọn kéde rédíò kéde orí ìgbà àtàwọ ẹ́ńfílòpù alága àìsàn lórí hijira ẹ̀kọ́ tó wá wà nú ẹ̀ ìwéyà ni wọ́n náà ẹ̀kan lò mọ́kà yìí tó jẹ́ pé ibẹ̀lógún ti lé tó yọ lọ́kàn ànábì yìí sallallahu alaihi wasallam kọ́lọ̀ tó sọ pé dàpọ̀ burú jáfibẹ̀ẹ́lẹ̀ mọ́kà ti yọ ọlọ́kà náà bí ṣùgbọ́n àṣẹ ọlọ́run bá lóde mọ́lẹ̀ mẹ́ sallallahu alaihi wasallam tọ́ífù tí ogun tí wọ́n tún wá lè tó tún kàmàmà tọ́ífù ọ̀gan yàtọ̀ sí pé ó jẹ́ ara ìlú Saudi Arabia ó tún jẹ́ ìkà tó tún fọkàn balẹ̀ púpọ̀ ní Saudi Arabia gan táwọn èèyàn bá ti lọ́lùdé wọ́n máa lọ tọ́ífù bá lọ sílé mọ̀dínà bá lọ sílé iṣẹ́ ìjọba ní mọ́kà àmọ́ lọ tọ́yìn àfẹ́ lọ sinmi díẹ̀ bí ìgbà tí yẹn lọ abroad tó lọ ìlú mi àbórílẹ̀-èdè mi òun tún òun tún wẹ́dà ẹ̀ tún moderate mọ́kà mọ́ gbóná gan bẹ́ẹ̀ náà ni mọ̀dínà nínú òru a sì mọ́ tutù kọjá àlà nínú òtútù tọ́ìfù tún moderate àwọn àdúwìmọ̀ látàwò amúrí àbọ́dọ̀ ọ̀tá tó jẹ́ kó ní kọ̀ntró ayé So ń lọ́wọ́ adarí mi sí ọlọ́run mo tún padà síbi dùn áwòrán sóò nígbàtí lulè lójú ẹ̀ ó rí pé ẹ̀sìn ẹ̀sìn òfẹ́ ṣe é sìn mà torí tí ọ̀tá bá ń kọ̀ntró tó wá pẹ́wọ́ ọ̀tá tí ò ní jẹ́ kí èèyàn sọ náà lágbára wà èèyàn máa yá mi tíyàn sì ní imán ayóòsù yàn tíyàn mọ̀ pé wọ́n máa kàlásù lè jẹ́ náà wà ní ìlàlẹ̀ àbùdùn tó sì jẹ́ pé agbára àwọn tí remote control àdarí ayé ń bẹ lọ́wọ́ wọn wọ́n jọ́ táyẹ̀sì yẹn ayóòsù yàn bí ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wà láwùjọ kí wọ́n máa lé mùsùlùmí sákò gbogbo nǹkan tó kàn wá àwọn afáà ńlá gan nínú àwọn ẹni ọlọ́run lára àta wọ́n ń ṣe fátíwá tó lè pé wá ń bí àwọn da bí ń ṣe fátíwá lódìlódì ẹ̀mọ́dà sọ́sẹ̀lú o ẹ̀mọ́dà ọmọ ńlá mìíràkù gbàǹzàrọ̀ bọ́ ìtàn kékeré nu wọn wọ environment tí a wà wọn mọ̀ pé lu orílẹ̀-èdè Islam àmọ́ tí ìjọba yẹn bá wá hàn wọ́n lè mọ̀ wọ́n máa gbé sórí social media ah ẹ ìjọba wa o ó ti sọ pé òun yọ kinní kan kú o ó sọ pé òun ò fẹ́ gbọ́n kankan kan báyìí mọ́ o kí lẹ̀ ń pariwo sí ẹbẹ́ ní kò kàn wá kí lẹ̀ ń fẹjọ́ wọn sùn sí yorùbá sọ̀rọ̀ kan tó pé tó ní lórí wọn ní òsínbẹ̀ oníbò wọn ṣe ní bó wọn ṣe pín àwọn ah, ti ní kó kódà kánmọ́ gbà islamic study kàkẹ́kọ́ mọ́ o wọ́n sì islamic study mọ́ o wọ́n sì gbá mọ́ wọ́n gbọ́rọ̀ kakura mọ́ o wọ́n gbọ́rọ̀ olùjáàbù mọ́ o ó sì fẹ́ ẹgbẹ́ àkùn sódìgbà tó bá yíwọ́ tán gbogbo yẹn náà ni wọ́n fẹ́ lọ́dọ̀ àmẹ́lìwọ̀ sọ́là tó dúró orúgun islam pátápátá gbogbo tó lè rí ìsúnjì ìjírọ̀ nìyẹn tí bá that which care is not taken ayé oṣù wa gbé àfi tí yóò bá ní imán wàláhì làbí ẹni tí yóò bá ní imán yóò yí pọ̀ mọ́ wọn torí kò lọ́lọ́ ní jẹ́bẹ̀ ayé nìkan ló wà lòun retí náwà sì fún lẹ́tọ̀ kan pàtàkì ẹ̀ òun gbà pàyé ti dáa ẹni tí mọ̀ pé wọ́n fi kàkà jábọ̀ ọlọ́run lọ́kàn ò balẹ̀ lómi wọn bọ́ lójú ẹ̀ ń kọ̀rọ̀ pé ìdádámà hádà làásùrù fàlíánù dálíkà làásùrù torí ilé ìbá ń lọ báyìí áà ah, kìí sí gbàrí lálò lè ń mọ̀ tàwájókò tẹ̀tẹ̀rẹ̀ kọjá àlà ẹmọ kíèsí wọn o afẹ́pá wà ní rìmútù wa wọn ti jú ẹnìkan láti fagilé nǹkan tó jẹ́sìn wa o sáré ó tẹ́lẹ̀ pa kọ́dà wọn ti fi pàǹgbọ́ bó bá fi pé èèyàn ti wà nígbà tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́sìn tẹ́lẹ̀ káwọn náà wá débẹ̀ àwọn wà á fi ju ohun tó lẹ́rìí tó lẹ́rìí tó láàyè tó sì lámì nínú ẹ̀sìn pé ẹ fi rinlẹ̀ kódà ìbáàjẹ́ kàtà àti ń ṣe rí tí wọ́n gbẹ̀ láàyè mọ́ òun gẹ́gẹ́ òun ní ṣe àmọ́ ọ̀tá ọlọ́run ọ̀tẹ́ òun ó dà nǹkan ẹrú kíákíá àfi kó máa ti dèpò kó dá owó àánú nǹkan tí wọ́n kọ́kọ́ máa ń ṣe tán bá dépò kìí ṣe pé ìgbà tán bá lọ́ra díẹ̀ gbogbo ni ilẹ̀ fi bú àgbọ́yé kí ló bí hijiratu ar-rasul sallallahu alaihi wasallam nígbà tí ànábì ń bẹ ní mọ́kàn mùkárọ́mọ̀ kìí sí sànábì àmọ́mọ́ nìkan sallallahu alaihi wasallam gbogbo ànábì ọlọ́run nígbà kan nínú Qur'an wọ́n ní sọ́ọ́lì nígbà tó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ọlọ́run wọ́n ní àà àmọ́ sí báyìí nígbà ọlọ́dún ìgbà ó lọ dàbà yìí èyí tún ṣe sọ́ọ̀lù nìkan bẹ́ẹ̀ náà lẹ́lòmíì wọ́n fún ní lókì bàbí àmín ànábì kan ló fún rẹ̀ ń táìsì pé alẹ́ àmín a trust study person wọ́n study ẹ̀mí àwọn tí wọ́n sì study ẹ̀ wọ́n mọ̀ àwọn náà pè ní alẹ́ àmín látọ̀dún méjìlá ní tẹ̀lé bàbá lọ sí Eh, ní ti lọ fún business trip lẹ́yìn ìgbà yẹn kọ̀díjà rí nígbà tí ròyìn ẹ̀dọ́dọ̀ kọ̀díjà rọ́dí ọlọ́ọ̀tàrà ní àná ah, òun kẹ̀kẹ́ ní ṣòwò níbi owó òṣòwò bákan náà ló tún rí ìyẹn ló bí rọ́díbà ìsọjú kòkòrò kọ̀díjà sọ̀rọ̀ sórí lásọ̀lọ́lá ọ̀tàrà sọ̀lá ọmọ ogójì ọdún sọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ló nínú ọ̀rọ̀ kan tí nígbàtí fẹ́ bẹ̀rẹ̀ sáàgbèrè lánàbì ìgbẹ́ ni genesis ìṣòro ayé nípa ẹ̀sìn nígbàtí agbẹ́dìde lọ́dún mélòó lọ́mọ 40 years ẹlọ́kàtàn before 40 bẹ́ẹ̀ bá rí ògbòdìgbẹ̀ kan tó ṣẹlẹ̀ pẹ̀lú sí kẹtẹkẹtẹ ní bá káàkiri ìlú gbà náà ni kò sọ nǹkan kan pò sà kò sọ pé ọlọ́run mi sẹ́ kò sọ pé kí ló dáa ìforí balẹ̀ fèrè kò ní kí ló jẹ́ fi ń béèrè kò sọ pé kí ló jẹ́ fi ń siná kò ní kí ló jẹ́ fi ń forí kalẹ̀ fóòrùn lẹ́ẹ̀fi ní rí clash láàrin wọn àti àwọn pẹ̀lú wọn before forty láti forty la hawla wala quwwata illa kíláàsì tó ṣẹlẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ kìí ṣe gídígbò kúlù la ilaha illahu tuflihu kún fa'an ya ayyú almudafir kún fa'an bir fàbádà yán bèrè náà pẹ̀lú sí ìtàkùwà láàázọ́wàjẹ́ wàtàkàlà ma'ánilá àyà ń sọ̀rọ̀ jẹ́kọ̀ sọ́lọ́n òun sọ̀rọ̀ pé kò sì wà compatible pẹ̀lú òsà ìbẹ̀rẹ̀ ìbẹ̀rún nìpìlẹ̀ ìsínà táyé ó ti tán olólìbì ti bí jẹ́ra oníwọ̀n ti fẹ́ gbọ́n kankan nípa ànábì mọ́ sallallahu alaihi wasallam àti gbogbo nǹkan tí àti gbogbo ẹ tó tẹ̀lé tí wọ́n hàn lé mọ̀ títí tó fi jẹ́ pé àwọn afijọ́ yẹn gẹ́gẹ́ tí mo sọ nípa àwọn alákadá tí mo ní mo like àwọn afijọ́ yẹn bána ní ṣe jẹ́ rasúlù sẹ́yìn lọ́wọ́lá bí adam aṣájú ọmọ adam lẹ́yàtọ̀ kíyàmà tán sọ̀hábà náà jẹ́ sájú wa àwọn tọjọ́ yẹn náà wọ́n ń bẹ láyé lónìí tí wọ́n jogún àwọn ọ̀kọ̀lọ́kọ̀ ìbáàdì ọ̀kọ́lífún أتوا الصلاة واتبعوا الشهوات فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا nígbà tó sọ̀rọ̀ àwọn ẹni rí tán lọ́bá ní à dẹ́ẹ̀sì láwọn tó tẹ̀lé àwọn ẹni ibi náà kù láyé o àdọ́ ọ̀hún sọ̀lá kò tí tó kàrin lè pẹ̀lú sọ̀lá o ní ti wọn àtẹni tó fẹ́ ti sọ̀lá Kọ̀rán àǹkà o. Wọ̀tábà ń ṣàhàwà gbogbo ìròyìn ayé tọ́lọ̀wọ̀n fẹ́ ìlàwọ́n wà áfta o. Fásọ̀ yẹ̀lẹ̀ kọ́nà é gbàyà. Àyẹ̀kánú jà náà ń jẹ́ gáyé. Ìyí tí wọ́n padà sínú. Àwọn kan sì wà pẹ̀lú wọn tán jogún wọn. Ọlọ́run sì ti sọ pé kìí sàwọn àkọ́kọ́ gan. Àwọn tẹ̀yìn Ayé láti jọ ń gbé kò pọ́síbù fún wa kádà orílẹ̀-èdè tẹ̀ àti kódòdó àti rọ́mọ̀ jà títa yóò fi kán nígbàtí ànábì sallallahu alaihi wasallam tó ní àǹfààní ẹjẹ́ tọ́kọ́ gbé láti di ya ayyuhal mudaththir qum fa'andhir ẹnúgbà yóò pé mo ní ríńsá àtàlómí láwọn ànábì ọlọ́run wọ́n ṣe jíra ò pé sọ́rọ̀ sólà ní láti bẹ̀rẹ̀ ò bókítà ẹmọ̀ wò wípé èyí tó tóbi jẹ́ pé ńgbà tí Musa ṣe jíra tó lọ lọ lọ lọ lọ tó tún tọrọ pé a tún la odò kọjá ó tún débi omi pọ̀pá rẹ̀ ní omi ó tún padà ó tún kọjá tán àwọn èèyàn tún ṣe mọ́nàmọ́ná ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí lẹ́yìn ìtàkọ́kọ́ nípa ti ìjà kan tó ṣẹlẹ̀ tó fi sáré kò ní Egypt tó lọ dáná lọ́dọ̀ ànábì Ṣuaib tó lọ sí bí ọdún mẹ́jọ àbí nǹkan kan bẹ̀ kó tó di kó padà wá dé pé ọlọ́run gbé mi dìde ló ti ṣe ẹ̀wọ̀ yí ọdún yẹn kọ́lọ̀n tó wá báláǹsì ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ wò pé èéṣe tí ò jẹ́ lẹ́ẹ̀kan náà tí rìn àjò yẹn fi tí pàréèdì yẹn fi lọ fún bí ọdún mélòó kan ṣe ìgbà títẹ̀ ní ọ àlọ́ògbà yẹn parí torí àlọ́ògbà yẹn kò ka nǹkan fún wọ́nìyàn rìnlá tẹ̀ní ọ̀rọ̀ wá parí wọ́n wá yẹn lómi ní àlọ́ ló sẹ̀wà rí sọ́rọ̀ yìí ni Musa fi wá lọ́kàn yá fi wá balẹ̀ láti sin náà àbí àlọ́ wáhídù náà ni sọ́lọ́ ọba kan náà kọ́ ni èsì tọ́dún fi wá pọ̀ tó bá wọn èsì tí wàhálà fi pọ̀ tó bẹ́ẹ̀ èsì tí fìlà náà fi pa pa pa pé tán bá ti gbọ́kùnrin yẹn máa pa wọ́n obìnrin nìkan ni ẹ máa dá sí àwọn kan tá a fẹ́ kọ́ nìyẹn ẹ̀mẹ́rò pé ńgbà tá a ti ń sin lọ́hùn automatically ọlọ́run ti ń bẹ pẹ̀lú agbọ́dọ̀ káwà kan jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé ọwọ́ ọlọ́run ní tó kú wa abàdàn parẹ́ ìjọ anáàmì Yusuf séseréseré ní kànga bí wọ́n jù sí aleyhisselam bóònù òsè kú síbẹ̀ ẹni ẹ̀tọ́ríbomi níṣẹ́jú àyà 10 seconds ẹ̀tọ́ríbomi ẹ̀mọ̀kọ́lọ́run ti tẹ́yẹn ẹnùkọ́ lọ́n ló tẹ́lẹ̀dẹ̀ ẹnùkọ́ lọ́n láwọn tí ń lò láàrin kájújú kálà láwọn ẹ̀dá ẹ̀ ẹ̀mọ̀ tó wọ́n ta ànábì Yusuf alayhi salam bí wọ́n ti máa ń ta bread àti bàtà tí wọ́n gbowó ẹ̀ tí ẹ̀mà rẹ̀ ti rà ṣé kò lè ṣe nǹkan tó rà bó ṣòwò ìbá jẹ́ pé tí ẹ̀wọ̀n ló náà nìd wọ́n lè yọ sí pẹ́ndìtì àti wọ́n fi lọ ahọ́n ìtumọ̀ ẹ̀ níyẹn ẹ ọdún tó take níbi tí wọ́n tà sí bó ṣe sayé bó ṣe di pé ẹwọ́n tó líǹkì sẹlẹ̀ Yakub alayhi tó bí tó bí banújẹ́ tó bá jẹ́ inú rí àrùsù ọkàn balẹ̀ pé máa rí Yusuf ẹlọ kayé ọdún yẹn nígbà tó tán tọ́lọ̀ fi tí wọ́n ti hewú ojú ń tì wọ́n pé é mo lọ̀rọ̀ já sí ìmọ̀kílà àwọn kan ànábì Yusuf ayé sára ó ní látàtàlébà àlékùn rèé o ó ti parí eléyìí ti lọ́nu gbàtọ́lọ́n ti pa àpòpadà ká tó jọmọ́ sí dáadáa ni àyà kùránì ńgbà tọ́lọ́n gba mọ́kà padà fún ànábì sallallahu alaihi wasallam ó ní yá máa ṣára kòrèṣ àwọn àwọn ti bẹ̀ láyé àwọn tí wọ́n lè jáde kí lẹ rò pé ẹni fáìlò ń bíkùn lè yẹ̀wò kí lẹ rò párọ̀ yẹn ó jà sí lónìí wọ́n sì ti mọ̀ tẹ́lẹ̀ ó yẹ kí wọ́n sọ pé à ẹ̀wọ̀n gbére wọn ni kọyọ̀rà a mọ̀ pé kò lè jáde fún àbí tó dáa àbí tó dáa ànábì ní ìdè àdó kódà ibi tó dáa náà ló jà sí ó ti eléyìí ti parí nù. kàmọ́jọ you are discharged and acquitted a nínira kan àbí àtúntà tó fi jẹ yín nígbẹ̀yìn ọ̀rọ̀ nù. pẹ̀tẹ́ mọ́gbàgbé pé nígbà tó jáde náà wọ́n lọ ka wọ́n mọ̀ dín náà wọ́n lọ ká mọ́ ogun odu ogun badir bẹ̀rẹ̀ ogun odu ogun wa ogun kandal ogun ẹtẹ̀ lọ káyé ogun gaziwa pàápàájọ́ àwọn tàbá jọ mọ́ kí ẹlẹ́wọ́ yóò ń ká gaziwa tàbá ń sọ̀rọ̀ ogun àníṣọ́lọ́rọ̀ sálà on participate ó wà ní war front bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ogun ohud

ẹ̀ṣẹ̀ wo lòdíṣẹ́ ọlọ́run ṣẹ̀ ní kẹtẹ́ mọ̀ bí wọ́n léèrè nìyẹn o àtàwọn òdíṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run alẹ́ ìrùn sọ̀dátọ̀ sọ̀dáàmù tó ṣáájú rẹ̀ tó fi di wípé àwọn tòní ni ò lágbèkalẹ̀ dáwà mọ́ bó ṣe bó tẹ̀ wù kó jẹ́ pé aláìlágbèkalẹ̀ náà ń bẹ mo ní ẹ̀ṣẹ̀ wo lànábì ọlọ́run tó mọ̀ gbé kalẹ̀ dáadáa sáàrá lè bu ẹ̀ níbi àgbékalẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí wọ́n fi sọ pé wàyé díyá mú kúrò gbé kalẹ̀ dínà káfàró lè ìsìbìtò ayà tààtìnù وإذ يغفر بك الذين كفروا الأنفال من وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذ يمكر بك الذين كفروا wọ́n ṣe mọ̀tánàr conference yẹn lórí wípé èyí eléyìí tó tẹ̀ tẹ́lẹ̀ gan èyí before ìjírá ni ọdún mẹ́tàlá ọdún mẹ́tàlá yẹn ò dẹrùn láti 40 years plus 13 53 years káwá yọ 40 kúrò torí pé kò tí ì sí kíláàsì kankan gbà yẹn kódà ibi tí kíláàsì ò bá ti wà dáadáa ló tún ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n pè sí halifu fudul wọ́n ní mọ́kà lẹ́nu ṣe sọ fún ilé ẹ̀kan mọ́kà yìí ṣe ìlú tó rọgbọ láti pìlẹ̀ àbámọ̀ pẹ́ mọ́kà lẹ̀ títí táyé òdì tán ni torí wọ́n ń fẹ́ mọ́ pẹ́ ilẹ̀ ńgbà náà wọ́n ní choice ni láti gbàbẹ̀ kọjá lọ síbì kan pàápàá jùlọ sham inú kéèyàn gbówó kọjá kí wọ́n gbà kí wọ́n pa àbí kó mọ́ gbójàbọ̀ kó ti kó escape àti gbówó lọ kó mọ́ kọjàbọ̀ kí wọ́n gbọjà lọ́wọ́ ẹ̀ kí wọ́n pa ìyẹn ló kọ́mọ̀ jù nílùú mọ́kà iná ìta ń sọ nígbà náà ọ wá di lemọ́ lemọ́ lemọ́ lemọ́ ó burú ju tíṣẹlẹ̀ nàìjíríà ìlọ́mà yẹn nẹ́bí wọ́n á pèpè onílé-jilé ẹlẹ́bíjẹbí pé ẹjẹ́ àfòpin sí ibi títí nàìjíríà náà ń bọ̀ pé gbogbo tó bá gba ẹjẹ́ àfòpin sí sàkóńtà ẹ̀ bá ń sọ̀rọ̀ tí ẹ̀ fẹ́ kọ nípa helpful fudul bí wọ́n ti sẹ́tù látìgbà àwùjọ ẹ̀ nídà àti rílẹ̀tì ẹ̀mọ́tàsìkò yìí náà gẹ́gẹ́ bí mo ń sọ látòní ìyẹn ló mú bí ìyẹn ló sọ fìtínà mọ́ka ń gbà yàrá bí ò sí ìdílé àná bí o ló sọ fìtínà mọ́ka ló sún mọ́ sẹ̀mí semi final kí wọ́n rí fàyọ̀ òjíṣẹ́ ọlọ́run ní wọ́n pè mí sírú ẹ̀ kọ́bílà nìbò wà kí tó dà náà bí fa àjẹ́tù mo sì dáhùn wípé tó bá jẹ́ pé kájọ sowọ́pọ̀ kí rògbòdìyàn àti fìtínà ó fi kó ńlẹ̀ eléyìí tó dáa ni wọ́n pè mí sí wọ̀lọ́dún báájà islam ọkàmọ̀kọ́l sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí mo tún jáde náà fi tán la àjáfùtù mo fọlọ́ ń bọ̀rọ̀ pé màá tún dáhùn that is why tó fi jẹ́ pé ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ lásìkò pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé léyìí o ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ wá bá la fẹ́ àwùjọ ló sì jọba ní o it's a great statement tí o bá sábò sí mi bẹ́ẹ̀ tó wáyé pé àwùjọ gbọdọ̀ wà láwùjọ tí ó tòrò la bá ń sọ ó kàn mí ó kàn gbogbo ọyàn gbogbo yẹn tí mi láwùjọ torí pé nígbà sábúrú ẹ̀ dé kò sẹ́ni tí ò máa fara gbà lọ́sọ kó túbà tán tó jọ bẹ́ẹ̀ láìpẹ́ pé gbogbo tó bá rò fáyà sábà ti gbé yẹ̀wò sójú ọ̀nà ìdáná tọ́lọ́ ìtànábì sọlọ́lọ́ àlùfàlà bó ṣe personality ẹnì kọ̀ọ̀kan wa tí ó gba ọwọ́ sí àtọ̀rọ̀ àwa dọ́dẹ́ i need it àwùjọ yìí kì í sáwùjọ rẹ mi tó dédú yìí ó nìkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ló jẹ́ kí n yà síbẹ̀ sẹ́wọ̀n pé yẹ pé ànábì ọmọ rò pé àwọn tí ànábì sọ sọ́là ń sin lọ́hùn lọ́nà tí kìí ṣe pé wáyé ló ń gbà wá kìí ṣe kọ́lọ̀ ń mí sí inú ẹ̀ sọ̀rọ̀ ó dá ẹbọ mọ́ kí pé kò dẹ́bọ mọ́ pé kò dá bọ̀ tí nígbà tí yẹn ṣẹlẹ̀ kò sọ pé à rárá o ẹ máa ṣe àwọn náà wo bá fi ṣètọ̀dọ̀ wa ó ní mo dá wọn lóhùn lẹ́yìn ìgbà tí mo já ànábì ìtàn tí wọ́n bá tún pè ní sórí ẹ̀ máa dáhùn lórí kálàáfíà ó lè so kò sí ìkọlù rẹ ní before forty years lẹ́yìn fọ́tì ó ní gbogbo nǹkan tá ń sọ yìí pátápátá tí wọ́n ń gba gbogbo ọ̀nà wípé àti kákọjí ṣùgbọ́n ẹ jẹ́ tí ń sáré mú ọ̀rọ̀ méjì kan wá nígbàtí wà á ń rẹ́rà ṣe ọ̀tákàlì àkàrọ̀bí tó ṣẹlẹ̀ pé àwọn àwọn ará ilé rẹ̀ lẹ́yìn pé yá ayọ́ alìmọ̀dásílẹ̀ kó ń fa àǹbìrì tó sì ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́lọ́run ti sọ pé yá máa kì wọ́n lọ níbi tó lè fàparun tó ti jáde sí gbòòrò mọ́kà pé kó ló láìláì lọ́lọ́ tó fi léhù ẹ̀dàdì ọkànjọ́ kan ṣoṣo ọlọ́run kẹfì páwòsà àti kẹ́lẹ̀ jèrè wọ́n láwọn ní òtítàn dòní o kìí ṣe pé ń bi pé àwọn ìlú sùlùbù òótọ́ ni wọ́n ń sọ àmọ́ wọn lágbèkalẹ̀ ẹ̀bá bí wọ́n lè rètí fánàbí lágbèkalẹ̀ àbí òní fẹ́nìkan tó ń bẹ láyé yìí tó ti lọ àbí tí ó tún ṣẹ̀ṣẹ̀ dé tó lágbèkalẹ̀ ọ̀rọ̀ kánàbì sọlọ́lọ́rọ̀ sálà bọ̀tọ̀ òun ló fojú wu iná rẹ̀ títí fún twenty three years yìí ó fojú wu iná tí ń wí tí wọ́n bá ní ìkànnì kan fẹ́ sọ nǹkan ànábì ẹ̀dá kọjá kí wọ́n sọ láwọn aládàáda lẹ̀ ẹ gbàgbé pé ẹnìkan ó ó saláìmọ̀rọ̀ ọgbẹ́ kalẹ̀ ó já sa ní àwọn tí ó ti dá wà ẹ kọ́kọ́ gbàgbé lẹ́yìn náà ìyẹn bẹ lóòtọ́ bẹ̀tù Rasulullah sallallahu alaihi wasallam tọ́lọ́run rán òun ni ké sọ́dí wa lónìí sórí gbé kalẹ̀ àbí òrí gbé kalẹ̀ láṣákà ó gbé kalẹ̀ tó ló sọ pé àdábà ní rọ́bí ọlọ́tí kọ́kọ́ ròyìn ẹ̀kọ́ wà iná kalẹ̀ àlà kólókùn àdín ìwà rẹ̀ rọrùn pọ̀ inú ayé àmì ìwà lọ́kún tàfà zọ́n galizol colby lamfọ́dù min hawli tó ẹ̀kọ́kàn bá le ó súnmọ́ ni àwọn èèyàn ó túká ìwọ́ ló tó bá jẹ́ pé ni ọlọ́run wí ó fi hàn pé kò jẹ́ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀rí yẹn jẹ́ ká mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọlọ́run perfect ẹ̀ in fact kó tó kàn yẹn kọ́bùlà nùbú wà náà bí ọmọ ọdún mẹ́rin àbí márùn-ún tí ìbá fi mistake tí wọ́n máa ń ṣeré lẹ́yìn kùlé àwọn ọmọ kéékèèké physically wọ́n rí pé wọ́n gbé ànábì láàrin àwọn sallallahu alaihi wasallam wọ́n jẹ́ lọ da àdúgbò lẹ̀ sọ̀ọ̀kan wọ́n sì lágbáyà ẹ̀ wọ́n sì wò ó bẹ́ẹ̀rù ṣe bá wọn bá sáré lọlé la Muhammad kótìlà Muhammad kótìlà wọ́n ti pa Muhammad wọ́n ti pa Muhammad kí ó tó rí báwọn èèyàn jáde pé wọ́n pa Muhammad bọ́ òǹdà òǹdà àmọ̀láka ṣe ọ̀pẹ́sàn padà anásì ni mo sì máa ń rí àpẹẹrẹ rí ẹgbáyà nábi sallallahu ta'ala alaihi wasallam wọ́n ti dé tí wọ́n ṣe pápápá gbogbo gbogbo ìwà àrìndọ̀ ìwà àrífín ìwà ìgbéraga ìwà ìlójútì ìwà ìsá ìwà asá gbogbo ẹ̀ ọ̀tẹ̀ kẹ́ni má ní ni wọ́n yọkó ó wá sẹ́kù fún ní tí ó fi jíṣẹ́ ọlọ́run nìkan when they attack him he didn't react when they attack his personality àyàfi kójú ẹ̀ pọ́n sí di pé wọ́n fẹ́ fọgbà ìsìyà ẹ̀ lọ sọ́dẹ̀ láti bẹ̀rẹ̀ tó pin irú tẹ́nìkan ò ní máa bẹ láyé lónìí tó lè gbà mọ́ra láì tó ànábì sallallahu alaihi wasallam ànábì gba 100% irú ẹ̀ mọ́ra èkó tí wọ́n ti yọ kó láàrẹ̀ láti ṣẹ́kẹ́ lọ́lọ́dẹ ní akọ́ṣẹ́ ẹ̀ àwọn àbí ṣe dígí àmà òfé àǹtí ah, ńgbà tó ṣẹlẹ̀ sánà bí ah wọ́n yẹ ọlọ́run dákun fẹ́mi náà sùúrù o sùúrù náà ní orí ṣe yí o ẹ̀mọ̀ ìyún mọ̀ òun ò pé òun ò pé òun ò pé ẹ̀ àti lè bá fáyọ̀ fìtán a máa wo lọ títí bẹ́ẹ̀ náà ni ń wá pé àwọn ẹbí ó pè wọ́n lọ́kùnrin ó pè wọ́n lóbìnrin ana àbútọ́ọ̀lì àwọn kàlímọ̀tì yẹn bẹ́ ń bí tòun mọ́ sọ́rọ̀ àsìkò mọ́ ń gé pépèpé àbútọ́ọ̀lì mi fèsì tó jọmọ́ pé ní support àáfún ní support ó ẹ má wò pé èmi mo yára gbogbo ni a pé síbí o nígbà parí ọrọ yẹn ó ní fámùdì bímọ omiru ó ti gbọ́ yé náà ti sọ náà ti sọ pé gbé mi dìde wàhálà náà sì àámọ̀ ó sì rán ní kí gbogbo èèyàn lápapọ̀ torí ànábì náà sọ náà rẹ̀ kan sallallahu alaihi wasallam pé ibda bi nafsika bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ tó mọ̀ lẹ́yìn wá gbọ́n náà bí man ta'ud ẹ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ aya ọmọ àtàwọn méjì máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ní mi sí yín ládàáyẹn rí tẹ̀yìn ẹbí inú sọ pé táwa bá ti sáfẹ́ bí a ti kọ́kọ́ gbé gbági láàrin náà ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rọ̀ tí ẹ̀mọ̀ wá gbọ́ yìí tí àwọn èèyàn wa náà tí wọ́n ń gbọ́ tán ti sáfẹ́ bí wọ́n tún gbé gbági pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń bá wọn sọ ọkọ̀ tó di pọ́n fún mi gbà tí èmi wà sọ mọ́ pé wọ́n fún ànádì ní tójú gbà tí lọ sallallahu ta'ala sallam ẹ̀ wọ́n wá sun gbogbo kìmọ́rù àti kìíní kódà gbogbo aṣọ mi àtàǹkárà àti gíní gbogbo ẹ̀ náà wọ́n sun wọ́n ní kọ́ọ̀sì márùn ìwò gan ó pé ọjọ́ lẹ́yìn lọ àjọ náà lọ́wọ́n ti délé mọ́ ẹ̀wọ́n wá stọ́ọ̀pù kìíní wípé àwọn onísanwó skul mọ́ wọ́n sì fún mi lówó oúnjẹ náà yẹra ti dọ̀tá kò tó ń dẹ́ ti dọ̀tá in tí wọ́n lè ṣe láyé ó ti rò pọ̀ mọ́ pé wọ́n ṣe àfi tó ọ̀bá rẹ́dì fún dáwà ìlú kù in tí wọ́n ní ṣe áńbẹ̀lẹ̀ tà kéékèèké sẹ́wọ̀n yẹn sá fún sọ́bọ́mọ̀ kan eléyìn jẹ́ ẹ̀ṣẹ̀ inú ẹ̀sìn Islam sọ́bọ́mọ̀ kan ló gbá Islam tí wọ́n pààyàn ọmọ pólì lọ́rin ọmọ ó dépò ayé institution oore ní fóbi ó bàlágà ó wà láyé institution oore ní fóbi ó sàkùnjú ọmọ sá oore ní fóbi tó ti dépò pé òun náà ti ń achieve àmọ́ra àǹfààní ẹ̀ láìpẹ́ yìí ìyá àti bọ̀dá ẹ̀ sì lù pa torí kó gbà sílám ṣé ìtànjọ́ òun nìyẹn ìtànjọ́ òun kọ́ lélẹ́yìn ẹni tó fẹ́ pèsè sí islam náà lónìí tó fẹ́ gba nǹkan kan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn òun náà máa retí ní tí wọ́n fi di fóun tóun ní fi rú ẹ̀ sí fún wọn yóò mọ̀ wá yà wọ́n lẹ́nu torí pé ń yà wọ́n lẹ́nu nípa Rasul sallallahu alaihi wasallam tán bá dé mọ̀ támọ́rù wọn wọ́n ń sọ tó dù tọrọ wọ́n ní bọ̀ síbẹ̀síbẹ̀ náà à ní gbà fún wọn níjọ́ tí wọ́n ròyìn Koran ní àpéjọ kan àpéjọ wọn kan gbígbá ti ń sọ wípé kí wàlídò ọmọ mògíra kóun àfihàn ṣe chairman eh, kúù tá a fẹ́ ṣe yìí pé nígbà táwọn èèyàn bá dé láti gbèríko àwọn tá máa wá ṣe hajj láti sòsà lára haram àwọn èrè tí wọ́n kó bẹ̀ àwọn ará mọ́ta máa ń sòsà èèyàn máa ń sìn wọ́n àwọn yóò tún wá ṣe hajj láti káàkiri gbèríko wọ́n máa wá láti Mádínà náà lọ́dọọdún lélẹ́yìn àsìkò tí ó sì ti bẹ̀rẹ̀ títí sí ọlọ́run tí wọ́n ti tí kíláàsì ti ṣẹlẹ̀ ájì yẹn òun ájì tọdọọdún ti fẹ́ dé ní wọ́n sọ pé ṣe mọ̀ pé n ti ń ké wọ́n rí fásitì koran nìyẹn kábára sòótọ́ rọ̀ àgbọ́rọ̀ rẹ̀ lẹ́yìn orí òun tó dùn dé o wọ́n mọ̀ lédè wọ́n sì mọ̀ nítumọ̀ wọ́n á ròyìn koran níbi àpérò wọn táwọn èèyàn bá sì ti dé tún hajj tí bá ń bá wọn sọ̀rọ̀ yóò rí wọn mú o torí náà ẹjá sì ti páàgì ẹ̀ táwọn táwọn sọ fún àwọn èèyàn yẹn táwọn ti ń wọ̀ yìí pé ẹnìkan ti ń bẹ́ẹ̀ nù wáyé sọ́ra fún o nǹkan báyìí ló fi gbẹ kálukú wa má bàá wá ẹja pẹ̀ ń wèrè wà òrè bò ó táwọn tí ń bọ̀ àwọn sọ nǹkan tí gan padà mọ́ wá bú ẹja pẹ̀ ní akọrin ìnà tí n ti ń dorin gbogbo gbogbo ìtàn pẹ̀ Eh, káhínù adágbígbá wọ́n a mọ́ táwọn adágbígbá ń lò òun ò ní instrumenti adágbígbá kankan lọ́wọ́ ẹjá pè ní sáhírù òpìdán magician wàlídù ọmọ mògírá ọ̀nà ní bá ní kọ̀ndẹ́mù kìníkọ̀kan wípé à iléyìn náà ò tún mú ní ó dà kò burú chairman ẹ fún wa ní láàsọ pé bó ṣe jẹ́ nì táwọn ìsáàfin ní gbọ́rọ̀ ẹ̀ èyí ni ayà ti ń bẹ̀ẹ́nu suratul Mudaththir ẹlẹ́sẹ̀ bá ń káyà yìí ذرني ومن خلقت وحيدا نعم وجعلت له مالا ممدودا ẹ̀yẹn ok ok ẹ̀hẹ̀n وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا فأرهقه صعودا إنه فكر وقدر فكر إذا كان سكوت شاما أو أتنو ابن بكم kámọ̀ ibi tá à ń lọ ọwá araka araka lọ́lọ́run ròyìn o ibi tí wọ́n ka koran dé yẹn o fẹ́ wo inú gbẹ̀ si wọ́n ṣe ń ṣe yẹn nígbà tó tẹ́ wo fat o ronu wàkọ́ dára ó ń pè bùbú kí ló fẹ́ jáde lẹ́nu ẹ̀ fàkútílá kẹ́yì fàkọ́dọ̀rọ̀ ìtí ń rò náà ni ó ṣe pàmùbà fún mẹ́kútílá kẹ́yì ni ó ṣe pàmùbà ní ojú sófò fún mẹ́nẹ́bọ̀rọ̀ ó ó tún tójúká ọmọ adẹ́bẹ̀rọ wa stakbar ó tún gbójú sẹ́yìn ó tún gbójú síwájú faqala in hadha illa sihrun yu'thar ó ní tí mo rí tó súnmọ́ nínú gbogbo tí ẹ sọ ni pé ká sọ pé ni in haza illa qawlul bashar ó ní ọ̀rọ̀ èèyàn kan tí ń pe àpẹ̀kọ́ àlùjànnú kan àbẹ́yàn kan tí ń pàpẹ̀kọ́ fún ni kìí sọ̀rọ̀ ọlọ́run sa'uslihi saqar ọ̀rọ̀ ni ìwọ̀ saqar ni ó bá fẹnukò ìdí tí a máa wúyàn náà lálò kí ló tán fi mú sáhìr ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n dábàá yẹn wọ́n bìlífù pé òun òfin dán wọ́n máa ń ṣe fìráfù àbí wọ́n máa ń dàrin ọkọ̀ àtayarú pẹ̀lú ogun wọ́n máa ń darí ọkàn yàn kó lọ́pọ̀ ẹnìkan tí wọ́n kórè rárá wọn wọ́n ó wá pé ọ̀rọ̀ tí ń sọ yìí jọ tàwọn òfin dán yóò tẹ̀ nínú iṣẹ́ òfin dán lọ́wọ́ onígbà tó bá bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ yé tóun sì ti bàbá sì ti ń wò bí ààrẹ mọ pé òun yóò mọ gbé eégún ilé wọn kò ní bàjẹ́ lórí ti àti tọmọ yẹn náà lọmọ bá ní lọ́jọ́ pẹ́ fún bàbá wa o ọ̀rọ̀ níta gbọ́ lónìí nípa ọ̀sọ̀ eléégún dé yìí ó lágbára o ọ̀tá bẹ̀rẹ̀ mú tí ò bá yé bàbá wọn ní ẹ̀fẹ́ kò jíṣẹ́ ọlọ́run ní sáhìrù wọ́n fi tẹnu mọ́ yẹn anábì ibrahim aleyhisselam kò tí ìdànábì ọlọ́run kí ní ti wá àtúntún bàbá ẹ̀ yá àbátì sí kítàbí ibrahim tó jẹ́ ànábì olódodo ànábì ọlọ́run ní Ibrahim o. idh qala li abihi ya abati lima ta'budu ma la yasma'u wa la yubsiru يا أبت قد جاءني من العلم ما لم يأتك mo gbàgbọ́ yìí kankan sẹ́yìn tí o ti yẹ yìí jẹ́ àníní àlẹ́ ẹ̀lì ìmọ̀ kan dé bá mi máa làm ní àsìn ẹ̀yìn òsì nílò ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀. fattabi'ni ahdika siratan sawiyya. ẹ jẹ́ ìfẹ́ abalẹ̀ ṣàlàyé fún yín kẹ́ ẹ gbọ́ mi yóò. ya abati. fattabi'ni ahdika siratan sawiyya. ọlọ́run sì ṣe ń sábàbí ọ̀nà mọ̀ fún yín o. ya abati la ta'budi shaytan. إن الشيطان كان للرحمن عصيا يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراب يا أبتي يا أبتي يا أبتي يا أبتي يا أبتي gbólóhùn yẹn ló bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ rẹ̀ látàrí àkọ́kọ́ one seven nineteen bàbá ìwà pé pèsè. ọ̀la ẹ̀rọ bíbùn àǹtà àlìhà tí ya ah, Ibrahim. Ibrahim Ibrahim etí ẹ̀mí lò ẹ̀mí ló mọ̀ pé ọ́. in tí mò ń gbọ́ ni pé ọ̀ní gbégún àrọ́ ògìbún ẹlọ́ta ẹ má rò pé bóyá kọ́rọ̀ lè dùn ẹ dákun ẹ̀ lọ sàtúrà yẹn ní translation ẹ ní gbogbo ní ẹbá ìpìlẹ̀ kà bí ìkẹsí ń sẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run sọ̀kalẹ̀ mò ń fi bí bàbá ṣe sí bí ọmọdé tọ́lọ̀ bá sì ní kí bẹ́ẹ̀. àrọ́gìbùn. àrọ́gìbùn ẹ̀ ń لئن لم تنتهي لأرجمنك لئن لم تنتهي تو بس منو بل نسون سوي لأرجمنك لام للقسم ونون التوكيد mo búra pàápẹ́ ìjú ọlọ́kò pàwọ̀ torí ẹmọ́jẹ́ oyà ilẹ̀ ọmọ tán ti pa ìmùsọ̀lẹ́kùn la àjùmọ́nà nígbà tó wá dé

ìjù olóko pa wàhùjúrí ìbáríyá ṣìgbọ́n rẹ̀ dànù kó wọ́n jù nínú lásìkò ọ̀lá sàlámù aláyí ọwà ni sẹ́rù kó sálámù sí kìí sí sálámù tàbí kíyàn náà sàlámù فأستغفر لك ربي ayin sì máa bọ́lọ̀hún ní ma ẹwẹ̀ sí ní ma kó bá mi foríjì. innahu kana bi hafiya. sọ̀rọ̀ nífẹ̀ẹ́ ni ìfẹ́ ní fi bẹ̀ẹ́ jíjú pin ní ìjọ padà pọ̀ nínú pé wọ́n bá ní ẹni máa bá àwọn òbí sà à ń bá wọn sọ à ń bá wọn sọ bọ̀tẹ́ wọ́n lọ́n ti bí wọn lọ́kàn pa ọ̀nà wo là ń gbà bá wọn sọ lẹ́nu ọ̀nà wo là ń gbà react níwà fáwọn tí àjáde látara wọn tí wọ́n fi mọ̀ pé àwọn làwọn ò tí ì lè ṣe kínní òótọ́ lọ́mọ ìsọ ẹ tẹ̀síwájú. وأعتزلكم وما تدعون من دون الله وأعتزلكم èmi ó jìnnà sí intense wà mọ́ta àbúrúnà mi dúró la intense pé lẹ́yìn ọlọ́run ní ìṣe o ẹni mo eléyìí náà pè ní àdúrà alẹ́lẹ́hàk òun ni ní àpé ó sì gbà pé bàbá ni àwọn èèyàn tó sọ pé màá mọ ọlọ́run fún lára forí ni ó sì rẹ̀sẹ̀tì bàbá àbí ò rẹ̀sẹ̀tì tó wáyé pé yóò fún bàbá nìkan yóò fún tí ó bá gbà lọ́rọ̀ yóò fún tí ó bá kí yóò kí but àmọ́ wà á tàzélùkún ìníṣẹ́ tẹ́ǹsì mú kí fù yẹn náà ló jẹ́ mú kí fù àwọn pẹ̀lú àwọn gíga àjọmọ̀sí tó bá pa ápọ̀ láwùjọ ń bímọ àwọn kankan bẹ tó jẹ́ pé tó bá jẹ́ kó bímọ àbó ń ṣèyàwó ń ṣe bíjà mẹ́là níbà ṣe àbá sí nǹkan yẹn gangan èèyàn kú fún wa kì á bá dárò àbá àtún níbà dárò eléyìí náà afẹ́ fún ọmọ ìsinmi ọlọ́kọ lẹ́bùn á fún tó bá jẹ́ pé nǹkan kan tó bá sàbẹ̀ ṣe pàtó tó jẹ́ pé òun kan yẹn gangan là dáadáa lẹ̀ ìyẹn là ní ṣe bàbá lè mọ́mù nǹkan wọ́n pè mí pé ẹlọ́rán àjọ bàbá lè mọ́mù tó tẹ̀lé wa lórí tẹ́wọ́ àwọn ń sìnkú lọ́wọ́ àwọn jókòó lórí ẹni ibi tó ti sàdúà èmi wá gba orí tẹ́ lọ lé wá ní kọmọ̀ kan wá pè mí pé àdúà ti fẹ́ bẹ̀rẹ̀ mo ní sọ fún ọ pé ibi tí mo rí dé ni mo ṣe dé mu ìbálòpọ̀ ẹnìyẹn náà ò ní sọ fún mi níjọ́ kan mo wà lórí títì wọn pàdé mi wọn sáfà ọkọ̀ gbé mi ẹ̀rù ń bà mí fún àwọn tí ń darí ẹ̀sìn láwùjọ ọlọ́run sí àtúnṣe àwọn àtàwọn náà ò àkùgbù wa náà lápò síbi tó pọ̀ àmọ́ kí ẹ mọ̀ mọ̀ mọ̀ gbógun tẹ̀sìn ewu wà nílé ìpòpọ̀ kí mo mọ̀ mọ̀ fẹ́ sàrìyàn lọ́nà ìyẹn tó parí yunifásitì o lè dá si pé kọ gbọ́n tán wí o lè dá ọ̀rọ̀ olùmọ̀ká kí ẹ̀ kàn máa ṣe bí ìwàlódé ọmọ mọ̀gíra wàkàrà dárọ̀ mo wọ́n á bí ní pé àfa nígbàgbọ́ sí àtàrí àti ń sọ̀rọ̀ kan bọ̀ tẹ́lẹ̀ o ni kò tí kò ní pẹ́ tẹ́bi a ti parí ẹ̀gbọ́n tí mo fi sọ mo ní ni mo kí lẹ fẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn kèfèrí pẹ́kọ́dọ́ wá jọ́gbà rẹ̀ kíámọ̀ tọ́lọ́mbá ní kí ìwà àwọn olùkó dìde tí ìsàáìlù kan fèrè pé ká dìde fún dájọ́ ọlọ́run tí wọ́n máa sọ pé mọ́ńbà àkànná mímọ́ rẹ̀ kan dìnà àṣà ló gbé wa ìdílé mọ́ńbà àkànná mímọ́ rẹ̀ kan dìnà nígbà téèyàn gbádùn òun tẹ̀wá kan pariwo kan láti ajá kùnà àwọn olójìyàn báyìí wọ́n ṣe mo mọ̀ pé wọ́n ń gbádùn ọrùn yìí ó ní pọ́ǹtà ló ní pọ́ǹtà ta ni wọ́n sọ yẹn fún tí ò ní gbẹ́nu lọ́wọ́ fẹ́ni tí ń jí àsàárè ló pé máa ń bá àṣà náà mímọ̀ ìkọ́dì ta ló jí wálẹ̀ báyìí nígbà tuntun mo kọ́kọ́ lọ síbi àyà tí mo rántí mo lọ síbi àdìsí tí mo rántí mo rántí àwọn náà léèrè mi ní èyí tèmi mú àwọn àti tẹ̀yìn mú àwọn ẹ kò pọ̀ mo kọ́kọ́ gbọ́ pọ̀ lọ sí wọn náà gbóná àyà tó lọ síbi pé ìyà ń bẹ direct àtàdìsí tó lọ sí pé ìyà sàárè ń bẹ direct tọ́wọ́ pé tẹ̀yìn gbọ́ ni pé eléyìí sọ fún wa pé wọn ní bí ìyà sàárè ẹrù pọ̀ ṣé ó contradict ni àbó níbì kan tó yẹ gbọ́ yé sí wọ́n wá ń bú wọ́n ń bú wọ́n ń wà lọ wọ́n ń wà bọ̀ wọ́n ń wà bọ̀ wọ́n ò tí ì gúnlẹ̀ sí ìkan tí wọ́n fi débi tí èmi ò ti sọ. a ti pàdé padà sọ̀rọ̀ yẹn o but ẹ bá lọ wọ́tà sí wàhálà yẹn ní sátú yà sí kó tó di pé ìdájọ́ gbogbo yìí ó dìde mínà àdìdá gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ àná lọ́wọ́ tẹ̀ la ni wọ́n sun kọ̀kànbalẹ̀ ráńpẹ́ onáyà ẹ̀ táwọn rò pé áà ah! àwọn ti bọ́ núyà tí wọ́n rò pé náà lọ́nà pẹ̀lú àdínsì yege lẹ́yìn wá gbà náà kò ní pẹ́ ní àpọn ìsàràtòlù kan fèrè pé kú mú fẹ̀yà tọ́jú náà sì ní kòkòrò ìrún àjítáàfin làwọn máa wò pé ta ló tún jíyàn báyìí ìgbà ẹni ó sẹ̀ máa sọ fún wọn nínú ẹ̀rí míì náà wípé tẹ́ ẹ mọ kínní tẹ́ ẹ mọ eléyìí tẹ́ ń wò yìí ọlọ́run ti sọ mọ̀láìkà kú di àgbòǹgbà yẹn gbogbo yẹn ó ti dé o fún ìdájọ́ ọlọ́run wọ́n wà ní nàárí fòrò torí pé ńgbà tó yẹ pé wá ti kú kò lè sẹ́yìn tí ó kú tí ò ní mọ̀lẹ́ka kú kò ní dí àjòjì mọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n tún wá sọ pé áádà mọ́lákù ìmọ̀tì mọ̀lẹ́ka kú nù tàkídá láti tún mọ̀ dáadáa sí ẹ̀bá mọ̀ sójú gbogbo ẹ̀dá pátápátá ni wọ́n sì wá dùn. sóye torí pé ẹni tí máa ń gbẹ̀mí tí ò bá ti sí mọ́ èmi ò ní gbọ́ yá ahàlà àlìjánà ẹ̀yin ọmọ àlìjánà kùlúùdù ẹ máa ṣe gbére lámò sí ẹ̀kú mọ́ o kódà nígbà tẹ́ máa kọ́kọ́ pé kódà ọmọ ọmọ àlìjánà ó ti wà àlìjánà kílè ìgbọ́n tó ṣẹlẹ̀ ọmọ náà ti wọ̀ náà wọ́n wà pé yá ahàlà àlìjánà ẹ̀rú máa wá bà wọ́n ẹ̀rú bí àbí ṣépè tún ṣe pé àtúnṣe o tí èpè nǹkan ẹ̀rọ mọ̀ bá wọn. yá àlà náà ẹ̀yin ọmọ náà èyí kan wọn inú tí wọ́n dùn pé àbọ̀ ti forí jì wá ni wọ́n ti forí jà wọ́n ni ìgbà ni wọ́n rà pé ta lè lé ìmú ìkú ni wọ́n á sọ fún ọ lẹ́yìn ọ̀rẹ́ pé ẹ máa ṣe gbére lọ kò sí kú mọ́ ẹ̀yin ọmọ náà ẹ máa gbére lọ kò sí ikú náà mọ́ àfa ẹni tí tó kọ́ wa ní lábẹ́ tawhid adáàbòl kọ́bùrì àti nàímì kọ́bùrì ìyá àti kẹsàárè èyí mọ̀ pé ìsẹ̀mí ń bẹ lábẹ́ pẹ̀ ọlọ́mọ ní wa lára ń bẹ kò sí ìnira lórí pẹ̀ inú ọ̀rọ̀ àdìsí ànájùmọ̀ kálẹ̀ kan níbẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí ní eré sóye ẹ̀yìn tó kọ́ kú ẹ lọ sí ọdún iye thousand ọdún tó ti kú ó sì ń bẹ níbi ẹ pàrí ìtànsọ tó kọ́ kú láyé inú ẹ̀dọ̀ ọlọ́run táàsì tí mo gbà tọ́lọ́run sọ pé pálíkì àmọ́ tó nínú ìyà àbíkẹ́ tó bá tún jẹ́ pé 5,000 lẹ́ni à 5,000 yẹ̀ lẹ́ni àkọ́kọ́ kọ́kọ́ kú tọ́lọ̀ bá tún ní káyẹ̀ orí 10,000 yẹ̀ àtúnyìn kò tó parẹ́ kọ́ tó sì jẹ́ pé ìṣẹ́ mítà ń sọ náà padà dópin yóò àkọ àlìkì àmọ̀ gan ìṣẹ̀mí tí wọ́n fi gbé èèyàn lọ èèyàn tí wọ́n gbé lọ sí sàárè mo yà òun padà sọ àbọ̀ síbi táwọn ti tí wọ́n sin lágọ́ mẹ́sàn-án àárọ̀ ìyàwó àsìn ẹnìkan ló fi jókòó láìfù ní ìbẹ̀rẹ̀ abàdàn láìfù tó wá bẹ̀rẹ̀ yẹn inú kó jẹ́ yà níkẹ́ torí pé òjíṣẹ́ ọlọ́run sọ wípé sọlọ́ọ̀tà sọlọ́ọ̀tà ó ní yóò gbọ́ ohùn ẹsẹ̀ àwọn tó sin ó ní ẹ̀sìn máa bẹ lọ́hùn fún un kọ́lọ́hùn foríjì kó sì fi ahọ́n ẹ̀rin lẹ̀ níbi ìbéèrè tí wọ́n bi léèrè fa iná olè ààrẹ ìfà tí wọ́n bi léèrè lọ́wọ́ kó tó sọ yẹn náà ó ní wọ́n dẹ́mi padà sí láàrẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn clear nínú àwọn àdìs nítorí bí tí dùá ò sì lágbára iṣẹ́ tí ń ṣe ẹ̀sìn tí ń sìn tọkàntọkàn ní òjò lè dáhùn kéfẹ́fẹ́ torí pé mọ̀ nǹkan há mọ̀ rọ́bùkà wà mọ̀ dínú kà mọ̀ nàbí yòókù kí sí pé torí kó mọ̀ nǹkan há sórí o ó ń sẹ̀sì yẹn nígbà tí ò wá lè sọ̀rọ̀ mọ́ tí òun lè ṣe dùáwù mọ́ òjíṣẹ́ náà wá ní ẹsẹ̀ tó máa bẹ lọ́hùn fún ní ìsìn náà fàyínà òní anàlìsàn wọ́n bi léèrè lọ́wọ́ ẹ máa bẹ lọ́hùn kọ́lọ́hùn fún ní sàbáàtì torí kó wà lórí sàbáàtì láyé à gbogbo ẹ papọ̀ mọ́ wípé a gbọ́dọ̀ di Ah, by all means agbọ́dọ̀ sí náà ẹ̀sìn gbọ́dọ̀ bọ́ gbogbo nǹkan tí yẹn bá witness tó fojú witness láyé torí pé a fẹ́ sin lọ́hùn ó kéré sí ìnira tí mẹ́bí ká mọ́rọ̀ lọ́hùn nígbà tí wọ́n fi ṣe propaganda pé wọ́n ti pa Muhammad ogun Uhud sallallahu ta'ala àwọn kẹfìrí mọ́ sí yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ sàábẹ̀sì wọn dáná bí wà nítorí yẹn lédè àwọn ọgbọ̀n gbòòrò sóòlù lọ sọlọ sàlọ ní ọ̀kan náà sọ̀rọ̀ wà sọ pé ó ní gbogbo mùsíbà pátápátá dúró náà rọ̀sùn tí ìbá sànábì ni wọ́n pa jálà bí ìgbà tí òfin kẹ̀kẹ́ gbogbo àwọn yóò bá mọ̀ sí láyé náà dúnà rọ̀sùn tí ìbá ti ṣe tí ìbá ti ṣe rọ̀sùn lóògùn kan tí ìrántí wọ́n pe sàábì kan ní àbódìjà náà ìmọ̀ bóyá ogun wúdì náà ní àbógun míì àbódìjà náà ọba sẹ́mùntì yàrá ló wọlé sílá ń ràgàdo rọ̀sùn ń wo gbogbo ibi tó fà ti ń wá ń faragbà kẹ́mi ẹ̀ tó bọ́ nìyẹn o ojú ihò more than seventy ọfà tó jáde àbí ìtò jáde ibẹ̀ lòun ti gba shahid shahada tẹ̀ nítorí ìdáàbòbò ẹ̀sìn ẹ̀mí lọ sí ìmọ̀sọ́lẹ̀ kan pé gbogbo nǹkan ló lè lọ sí torí ká lè rọ́lọ́run sí ẹ̀mí náà lè lọ sí ibi lè pààyàn talibi ta ló wà ní àtàwọn tí ò wà bí lẹ́kítọ̀ débi pa táwọn sọ̀hábà ebi tí ń pa wá ní ìsìn ẹ̀rẹ̀ jẹ́ àpẹẹrẹ látàárọ̀ ní mo ti jẹun kan sọ́tọ̀ àti 24 hours ọ̀hún kò àrùn jẹ nígbà tí ń kọ̀m̀pílẹ̀ yẹn kò róúnjẹ jẹ sùn ní o ẹlẹ́mí ó sọ pé gàrí mo mú sùn tí gàrí èso jẹ àwọn tó jẹ kankan kọ́ àwọn tá à ń sọ̀rọ̀ wọn tán ṣe jíráyì tí wọn ò jẹ kankan tán ṣubú lórí sọ̀rọ̀ Rasulullah tí orí kankan jẹ sallallahu ta'ala sallam tí nira ibi yẹn wá débi pé jẹ́ ń lọ wo sàábí tó bá ní tó sì jáde tí ń wo sàábí tí mo lè rí nǹkan jẹ lọ́dọ̀ sayyidul awwalin wal akhirin gbogbo nǹkan tẹ́sìn fi ń bọ́ tó yẹ pé ìjíra èèyàn kọ̀ọ̀kan ti ṣe ìjíra torí nínú àràfẹ́ ìjíra how jim rọ kéèyàn kan kéèyàn yàn kan lódì àwọn èèyàn ti fi sábà bí ìnira kan yan ẹ̀sìn lódì tẹ́lẹ̀ táwọn gan ti ṣe ìjíra kò ń bí Islam wọ́n ṣe ìjíra kò ń bí súnà bẹ́ẹ̀ bá rí wọ́n lè rún sí rí wí bó ti jẹ́ pé kò ní jẹ́ kò ní jẹ́ gbogbo tí wọ́n rí wí náà fi súnà ọlọ́ àtànábílẹ̀ sọ̀rọ̀lọ́ ọ̀dà sọ́lá ìjíra náà ni torí wà lè mọ̀hájìrò mọ̀hájàrà mọ̀hájàrà ma ànábì sọ ìtumọ̀ ìjírá nínú ààyè ní ní ẹni tó ṣe ìjírá lẹ́ni tí ó ṣe ìjírá kò ń bi tọ́lọ́run ṣe léèwọ̀ wọn o lóyìn mu àwọn ní tọ́lọ́run ṣe sallallahu ta'ala sallam de. báwọn sọ̀háábà tẹ́mi wọ́n fẹ́ pín mọ́ ń bọ̀ abi ayé àwọn nínú sátùbákàrà tó pọ̀sí nǹkan ni inú nǹkan tó sọ fún wọn ni pé à ẹ ṣe sùúrù ẹ wo tàwọn tó sáájú yìí ṣáré wọn máa ń kọ́bílà náà ṣẹ̀rí àwọn ànábì tó sáájú wa a rí inú wọn ẹni tán gbé àyìn lé lórí rẹ́girẹ́gi tẹ́ rírí tí wọ́n sì rẹ́ ìyẹn sí méjì ọgbọgba táwọn míì tí ó tí rẹ̀ sì ń wò tí èsì pé wọ́n sọ pé àáfàyàn rẹ̀ yí o tí èsì kan sọ lásán ìgbà tán ti rẹ́ nìkan ọ̀rẹ́ káà sófò pé à ẹ̀dàkùn gbogbo tẹ́ bá fẹ́ lábàáyí fẹ́ wọn sọ bẹ́ẹ̀ ó ní láyà rẹ̀ gbùn dálíkà àndínì ní àwọn tó kò sọ pé àwọn òṣèmọ́ ó sọ fún gbàtọ́ ti rẹ́ nìkan wọ́n rẹ àwọn náà rọ̀súlù náà ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nígbà tó ti kápṣọ̀ àwọn tí wọ́n gbà fún àwọn ànábí ọlọ́run tó ṣáájú onítorí náà àwọn sàárẹ́ ní bá sọ̀rọ̀ yẹn o tó ní ẹ̀ sì faradà ní o mùsíbà tó bá gbẹ́sìn lọ ni mùsíbà kò rọrùn gbà náà ẹ̀tẹ̀ ráyà yẹn kò rọrùn gbà náà ó lè gbà náà ju kò tàwa yìí lọ náà أم حسبتم أن تدخلوا الجنة الجنة tí Rọ̀súlù wá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ sọ̀lọ́lọ́wọ́ àtọ́nà àtàwọn sàhábà tó bí hijrọ̀ tí ogun nǹkan ayé fi bọ́ tó yẹ pẹ́sì nìkan ni ò bọ́ òun lè mẹ́ àtẹ̀yìn náà ní ìsìn lẹ́yìn ìyọnú ọlọ́run ọlọ́run nífẹ́ ẹgbẹ́ wà lùjẹ́ náà yẹn ولما يأتكم مثل الذين خلوا من قبلكم تẹ́ẹ̀sì ń kàtà àwọn tó sáájú yín náà مستهم البأساء tí wọ́n fara kí ìnira والضراء tí wọ́n fara kí lásìgbò وزلزلوا tí rògbòdìyàn dẹ́lẹ̀ حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ìnira tí wọ́n kàn àtàdánwò lórí ẹ̀sìn ló gbígbólò yẹn ìwọ ọ̀lọ́wà jókòó ti pé wọ́n ní kí n fa 1113 mọ̀tánásùrù lọ só sí ẹ̀sìn mọ̀tánásùrù lọ ọkàn jókòó pé 1113 náà ní kí n fa ní násùrùlá ìwọ́ dára in tí ó fà tí násùrùlá fi dé báwọn kan ni ó kọ́kọ́ sí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ètò pé wọ́n sọ lẹ́nu lásán متى نصر الله إن نصر الله قريب àwọn olùmọ̀ ní ألا إن نصر الله wá lẹ́yìn gbólóhùn ló wá sọ̀kalẹ̀ lẹ́yìn gbólóhùn lẹ́yìn gbólóhùn táwọn yẹn wí yẹn ní ìbírò amúgbólóyìn wa inna nasrallahi qarib àrẹ̀sí ọlọ́run súnmọ́ ní gbogbo sọ lẹ́ẹ̀kan pé èyí sì tí ó jẹ́ immediately nígbà tó sọ pé kú olú láì láì lọ́sọ̀ fìléhù tí wọ́n gbógun tì tí wọ́n ń pa rọ̀súlù lọ́wọ́ sí lọ́wọ́ jẹ́jẹ́ o ẹ̀tún gbà yẹn sọ́wọ́ dáwà fèríyà ọdún mẹ́ta ní mọ́kà tí ń rọ ayọ́ pé ẹ sáà mọ̀ gbàgbọ́ yé ẹ mọ̀ gbàgbọ́ yé ẹ sì mọ̀ ẹ mọ̀ débi òsà mọ́ ẹ mọ̀ sí lọ́hùn rọ̀súlù ò sì tiẹ̀ bẹ́ẹ̀ o ẹ lọ ka sírọ̀ dáadáa òun sì tiẹ̀ ní gbangba torí pé pásítọ̀ àbí màsúmọ́rù lábẹ́ ìtàkùrọ̀ ayé àyẹ̀ lẹ́sìrì wà á rọ́lẹ̀ ànírùsìrìkì máa ṣẹ̀fin lọ òun sì sọ láàrin gbangba ó ń pèpè ó ń bá àwọn èèyàn ìlọ bá wọn kùrẹ́ṣì gan ní nádí nusọ́tù kọ́lám àyìnsọ́ràtù alaf àbújáàlì ìmọ̀ wọn fi tá ìlú àti ń bá wọn yẹn sọ̀rọ̀ ní gbangba tí ó padà wá wọn fòjúṣẹ́ lọ́nà bá sí yẹ̀yẹ́ tí ó sọ pé à mo ráhùn tó jókòó ti kódà òjíṣẹ́ ọlọ́ọ̀ nílòótọ́ àwọn lágbájá àti lágbájá kò léyìn àrí jókòó ti àáwùlá ìmọ́nàlọ́wà lẹ́nà níbẹ̀ ni ara wọn tí ń pè wá pé káwà jẹun káwà darapọ̀ mọ́ àbí káwà darapọ̀ mọ́rú àwà ọlọ́run wá ní tí n bá sẹ́ndì àwọn bọ́ìsì sí yóò yà lẹ́nu ẹlọ́wọ́ tàṣírò rẹ̀ mọ́bí tọ́hùn níbi àwọn àyà tó sọ̀kalẹ̀ nípa ìṣúrátò làálà ní wá ń fi àwọn èèyàn tóun ní ibi ń tẹ́sí rọ̀ sólùlá sọ̀lọ́lá ọ̀sọ́lá ọlọ́run wá sọ wípé kó lọ pé àwọn boys kó lọ pé àwọn todd kó lọ pé àwọn bọ̀rọ̀pìní gbajúmọ̀ tí ó gbogbo tànábì sádádàrú zabaniya àtàmàlákà tó mẹ́yàn jẹ́yà láti gbogbo ti náà kálá látútí wàjúdẹ̀ wàkìsàrí máa sì bá dà lọ ó sì sọ sí ìlú gbangba sùjúdù náà ní ṣe jọ́ kan tí wọ́n lo ẹnìkan tí wọ́n gbàgbé ó pẹ̀ tó ní ta ló lè wá bí tí ìfún ràkúnmí ràkúnmí ló gbajúmọ̀ nínú ẹran àbí àgùntàn àbágbò níbi tí àwọn ìsábà jẹ fún ma wọ́ ọgbẹ̀ ìdánù ni tí wà kó lé lérí ibi tí ń ṣe sùjúdù ẹnìkan bá ló bá tàbára fún volunteer tí wọ́n bá sì lọ kó kára yóò tó parí ìṣèdúdú kó tó parí sọ́lá ó sì kó fún ẹran tí ń rùn bí kí ẹ̀ mọ̀ kọjá lọ́gbẹ̀ẹ́ títí káwọn ìdí ó sì lọ kó olóòjì ọlọ́run lórí ta ló kókó lórí olóòjì ọlọ́run Fàtímà bí tọrọ sórí lásàrọ́lá àlùsàlá gbogbo eléyìí náà ṣẹlẹ̀ láàrin thirteen years wàmúrọ́àtúhù hàmàlátàl hàtọ́bẹ̀. ẹ ọ̀rọ̀ kan ló sọ mo fẹ́ lọ di ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan ẹni ọlọ́sìn tẹ́ ẹran mi létí bàtà àbútọ́ níbi wa sọ pé a ń kàn ọ́ lọ́wọ́ níbi ìpè tó pe ẹbí kí lẹ́yìn ọ̀tàbù àbútọ́ níbi kóhùn tó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣùgbọ́n o ó ní àhówó túkà àmúnáwò èmi ń bẹ pẹ̀lú rẹ̀ màá sì mọ dáàbò bò ọ́ bẹ́ẹ̀rọ anna nafsi látòtọ̀ wẹ́hùn ní aláṣẹ́ráàkì dí ní Abdul Muttalib àmìmì ò gbàsílámù o ẹ̀sìn bàbá wa Abdul Muttalib ìbẹ̀lẹ̀ níwà o àmọ́ mo fọ́n sọ́pọ̀tù láyé oná ló sọ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ gbọ́ Abu Lahab faqala Abu Lahab ó ní al ó ní háàbì ó ní wàlọ́ọ̀ì ó ní háàbì yí wàlọ́ọ̀ì sáò à rọ́bíṣì lélẹ̀ ọ̀rọ̀ asaburúkú lélẹ̀ kùdú kúrù aláyàdé kọ́bílà àyàkódà zairakum ẹ̀kọ́ ọ̀bù ẹ̀ nífin ohun bá gbogbo ẹ̀rí sọ̀rọ̀ kó tó dúró tó lọ kétẹ́lò ní kó tó mọ́ bá wọn sọ lóǹkà tí sọ yìí ẹgbẹ́ amúsísìn nínú bí ìgbà tó bí bá ti jókòó bí ìwà pé àwọn gbogbo ẹbí sáà náà bí pè náà ni àbútọ́ ìdí sọ tiẹ̀ àbúlà ìdí sọ tiẹ̀ àbútọ́ ìdí bá tún sọ̀rọ̀ míì ó ní wà lọ́ọ̀yì bára tí ń búra náà nù àwọn òṣìṣẹ́ Islam ó sì wà lórí ahọ́n wọn búra bẹ́ẹ̀ ó ní lànàmùná àhúmọ́ bàkínà ààbò alẹ̀ yìí àwà lẹ́yìn ẹ̀gbọ̀ngbọ̀n ó ń sọ̀rọ̀ ló kọ àtẹ́bí ó ní àáwà lẹ́yìn ẹ̀ gbọ́ngbọ́n mọ́ bà kí iná lórí wọn tàbá ń bẹ láyé wàláì bá méjèèjì sùn láyé sánù kò sí Islam kò sì padà lẹ́yìn àdúgbò àbúrò àbí kò sí Islam kò sì bẹ̀yìn níbi kó mọ́ ibi tó náà sọ ń jọ́ sáàyí láàrin sọ́fà àti mọ́rọ́wà ibẹ̀ náà ló pè wọ́n sí lọ́ba tún sọ orú kálímọ̀ yìí tó tún yàtọ̀ sílẹ̀ pé ọlọ́run rán mi sí yín ó ní ó tẹ̀ kọ́kọ́ sọ wípé tí n bá sọ pé nǹkan báyìí àwọn ọmọ ogun kan wọ́n ti dẹ́ǹkùlé àwọn kan ti gbàbọ̀dé wọ́n fẹ́ fogun jà wá tẹ́ gbàgbọ́ ọ ni àmọ́ ìjà rábínà ní kaila sídìkọ̀ ọ̀ parọ́ rí àníjọ́ sì parọ́ rí sọlọ́lá àti sọlá ẹ̀mọ́gbà ìtọ́gbọ̀ wọn ti yọ kó lára onítò àmọ́ kí wá sí ilé ìwọ̀n ni mo fẹ́ sọ ò ni mo fẹ́ sọ ni pé inni rasulullah ilaykum bẹ́ẹ̀ ni adé adáde ṣẹlẹ̀ ìyá ọlọ́run bá tí o lè ṣẹlẹ̀ tí yóò bá sì ọlọ́run gbé mi dìde fún pé kí wọ́n ti ń lọ rẹ̀ ló wá sọ pé tábàn lákàtà ìrànlẹ́ òní tó bá gbá náà ń ṣe tó wù ní gan ní sóra ìlú sàkálẹ̀. tabbat yada abi lahabin wa tabba nígbà tí náà nígbà tí àwọn ajíná anìyàn lò ọlọ́run kó fún tán gbólóhùn kan tó ń wí wọn náà nìbẹ̀rẹ̀ sóra yìí nígbà tí ó sọ gbólóhùn yẹn kí lànà bí wí kí lẹ́mọ̀ tó wí ànábì òkú sí kò bú padà ànábì mọ́ sọ pé wọ́n gbé mi dìde lẹ́lẹ́kẹ̀ẹ́ bú ìmọ̀ ń sọ bẹ́ẹ̀ wà náà dìí ọlọ́run ló pèsè láti sánmà ní fọ́ọ̀kì sáré sàmọ́wà ní sóra tó sọ̀kalẹ̀ yẹn ẹ̀rú bí máa bẹ̀rẹ̀ míì tí máa mú bá fi sóra yẹn lé fásíà a ń pè ìwé sọ fún pé òun kọ́ àbúláàdì ni àtọ́gbẹ́ tó bá dàbí àbúláàdì táyọ̀ bìkan bìkan náà nìkan ti pè máa ń pè ẹ̀dákùn ẹ̀dákùn bẹ́yìn àtọ̀ bá ń jà àwọn àti pé kìí ṣe gbogbo wa o pẹ̀lú pẹ̀lú tó ràtẹ̀kẹ́ láàárọ̀ yìí ọlọ́run wá gbé sípè máa gẹ́nà ánìrò máa lòwú wà màkàsà kò ní jèrè tó ní àti tó fọwọ́ sí yóò wọ́n náà láhàbẹ̀ wàmúrọ̀àtúhù hàmàlátàl hàtọ́bà. ìyàwó ẹ̀ tọ́lọ́run fi kún yẹn náà against rasulullah sallam bí agbára ẹ̀ ti mọ̀ ọlọ́run ní tiẹ̀ náà tí mọ́ lọ rí mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ láàárọ̀ àtàlẹ́ táwọn bí ó bá jáde láàárọ̀ tí ó bá jáde yóò ti rí látàlẹ́ àbí kó àwọn nǹkan tó lè ṣe ní sùtà kò lágbára jù bẹ́ẹ̀ lọ. ìdí ìhá habalun min masad. ìyàwó ẹ̀ náà ọlọ́run ti mọ̀ pé kò ní sin náà torí torí pé tí ó bá rí pé tí ó bá rí pọ́lọ́run bá já lámọ̀tán ni kò ní kó fún tán báwọn ó ti ọdọ́run ti bá tiẹ̀ jẹ́ láti gbàtà ayà àti sọ́ra ti sọ̀kalẹ̀ wọn ò sì síwọ́ o gbàtà náà bí ka sóra tó ka ayà yìí ṣé kò yẹ kí wọ́n dẹ̀yìn wọn ò dẹ̀yìn o àbúlà bí máa lọ tánà bí lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní máa lọ sọ fún wọn pé òtòkù fàyínà ò sọ́ọ́bì òun màjìnà ẹ sì sòrò ní sọ́ọ́bì òun ó ti yí lórí ni ó ya tara ẹ̀ ni ó ti ní àrùn orí face to face ọmọ bàbá nínú ẹbí kan náà correct ìgbà tí wọ́n wà lórí bẹ́ẹ̀ tí àwọn èèyàn wá fún hajj àkọ́kọ́ àwọn ìgbà tí wọ́n wá fún hajj àkọ́kọ́ tí wọ́n to sa. ní máa lọ bá ní máa tẹ̀lé anábì kiri ọ̀dọ̀ àwọn tó wá sí hajj tó sà ní máa sọ gbọ́lò ní náà bílá àdé face to face kò pẹ́ kò pẹ́ sọ rárá ìyẹn gan tó wáyé sábà bí làbárì tó tàn kálẹ̀ pé wọ́n lọ́n pẹ́ nìkan dìde wọ́n ní Muhammad ni wọ́n ní tí ń wí tí ń wí tí ń wí nì kí ká mọ́ sóòsà mọ́ ká mọ́ sí wọ́n ní wọ́n máa sọ nǹkan kan kalẹ̀ fún tí máa kà ìyẹn wá spread káàkiri ìyá lágbọ́n. nígbà táwọn èèyàn yọ lọ habasha tí wọ́n gbé àwọn délégéètì lọ kán lọ dá wọn padà wọ́n wá ránṣẹ́ sí àwọn èèyàn yẹn àwọn ọba lé ọba lọ bàtọ́ bá pè wọ́n ni wọ́n tó lọ lé ọba ẹ̀rú wa ń bà wọ́n àwọn náà wá ṣe mítìn ráńpẹ́ wípé ẹjá fẹnukò lórí ìntàjì sọ́kàn wọ́n sọ fún gbogbo ibi tí ó bá já sí ẹ̀kọ́ kan fún mi táwọn èèyàn máa sọ pé bàbá fẹ́ sọ̀rọ̀ Islam ẹ̀wò ẹmọ́jà débi àkídà àkídà náà ló dá nǹkan rú bàbá fẹ́ ká gbọ́ra wọ́yẹ ẹmọ́jà sọ̀rọ̀ àkídà gbogbo ẹ̀ tí bá ń sọ bẹ́ẹ̀ láyé lámàyá dé kò lè dì mánu fi kọlẹ̀ ìgbọ́lọ́hún ò ti wọnú ọkàn yẹn rárá rízì ní pé ẹbí wọn lè rè pé ẹ sọ̀gbà kan fún wa sọlọ́lọ́wọ́ sára sọ́là tí ì jẹ́ pé bí àkídà ló ti bẹ̀rẹ̀ àdúgbà kan tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó wá kọ́kọ́ pátì torí kó fẹ́ káwọn èèyàn gbọ́hùn yé ibi tó ti bẹ̀rẹ̀ ní kúlù láìláìlọ́lọ́ tó fẹ̀lẹ́hù ìgbà wo ló yẹra kó ń bẹ̀ tó fi kú láyé tọ́lọ́n sí nígbà kọ̀ríká alákùn fí rọ̀sólì láàrin ó sì wà tún hasana ìyẹn làwọn tó lọ ìjírá tán yọ lọ gbọ́yé náà ti sáré sọ̀rọ̀ pé ìta àgbà ni ẹja sọ fún o kódà bàbá kó mi nígbà yẹn já fàrù náà níbi ìyá pé ìwọ ni spokesman wa wọ́n bá ní kàdéèsì tó ṣẹlẹ̀ nàìjà sí yẹn sì ní kìí mùsùlùmí tó ṣẹlẹ̀ ni pé orí báyìí làwà tẹ́lẹ̀ ó sáà bẹ̀rẹ̀ sí ròyìn kúfúrú àti ohun tó rọ̀ mọ́ kúfúrú bí ìpànìyàn ìrẹ́yìn jẹ́ àwòsí àti gbogbo ẹ̀ lọ ibẹ̀ láwa ó tí ọlọ́run ti gbẹ́ nìkan dìde láàrin wa tó jọmọ tó jára wa ní tó sì ń wí fún wa nì ọba ń sọ̀rọ̀ yìí mọ́ni ní ká mọ́ ká pa òsàtì ká mọ́ ọmọ ọlọ́run lọ́kan ká mọ́ bẹ̀bí jẹ́ ká mọ́ ṣe báyìí ká mọ́ ṣe báyìí mo sì ń wí ní ọkàn nàìjà sí nìyẹn kí wàá ní ẹ̀ṣẹ̀ tí ẹ sọ pé wọ́n ṣẹ̀ ọba àdìwò mi wọ ó ní ẹ máa bẹ yín lálàáfíà àwọn yẹn òkú òun ní yẹn jíjọ́ kejì tẹ́nìkan ni wọ́n sọ pé àátùn lọ bọ́ba ní kí lọ́tún fẹ́ lọ sọ ó ní màá lọ sọ fọ́ba pé ẹbí wọ́n léèrè kí ni wọ́n sọ nípa yín sọ ọmọ mọ́ríyá náà tó rọ́mọ̀ pé náà sọ̀rọ̀ á ní ọba yẹn inú ń bí wọ́n tún dààfin lọ́jọ́ kejì ẹ̀kí sí wọn kábíyèsí wọ́n ma ó ní kankan sẹ́ máa jùsọ́ kan parí tọ́ mọ́rí àwọn àbáfún ké sí àwọn tán ṣe ìgbéra lọ ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ tó lọ́run sí wa ó ní kì í sọ lọ́run ọba káyà kan ti sọ pé kálímọ̀ ní látọ̀dọ̀ lọ́run àlùkọ́ àìlà náà qala inni abdullahi atani pé gbólóhùn kan tọ́lọ́run gbé sínú mọ́ríámù tó sọ di ànábì ọlọ́run ọba ni pé ìyẹn náà láti di sọ́kàn ara nǹkan tó mú wá fún wa tó lọ́dọ̀ ọlọ́run ọba tó gbé dìde nìyẹn wọ́n ní nìjà sí omi sì ń bọ́ lójú ẹ̀ inú gan sì tutù ló bá ní lá òsàlémùhún ilé kùmọ́ abàdà ní ilé release wọn fún yín láláì so wọ́n rí justice níbi níbi wọ́n tún wọ́n sọ nírò yẹn náà ní pé àwọn sì gbọ́ pé ọba kan bẹ níbi tó jẹ́ pé kìí fi gbà kan bọ̀ kan bẹ́ẹ̀ náà ló ṣe kí ni mùsùlùmí àkọ́kọ́ ẹgbẹ́ ká wọ àárín yẹn ó yẹ kí wọ́n máa rò pé kí wọ́n máa sọ nǹkan míì tí wọ́n fi rí ìlú gbé wọn compromise wọn kọ bí tó wẹ̀ àjẹ́ bí kọ́ tí èèyàn ó sọ kan lónìí sọ ní ìlọ́la wọ́n sọ pé àwọn oníbálíbálà làwọn eléyìí náà wọ́n mọ̀ ká tó tí wọ́n bá àpòsì èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn sóye lápèjúwe ẹ̀jẹ̀ fún lápèjúwe tí ẹ̀ bá lọ́rọ̀ ìṣẹ́ láti bọ́ọ̀lù ìṣẹ́ kóbìnrin múra ẹ sọ fún bí ó ṣe múra ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rí sáà sọ pé bọ́ọ̀lù ń ṣe ní kóbìnrin múra rẹ̀ ń fẹ́ gbọ́ bó ṣe ní kóbìnrin múra rẹ̀ tó wáyé pọ̀ lọ́wọ́ akọ pé à tí ń bá wọkì náà wọ́n lè fọ́ mi gí lórí wọ́n pé à ìtọ́lọ́run sọ fún àwa nìyẹn ibi tábà ti fọ́ yàn gbèlè oríṣi àtẹ́yìn ó ṣe jẹ́rá kò bẹ̀ àtúnfi padà síbi tá a ti bẹ̀rẹ̀ náà nìyẹn ibi tó bá ti mọ̀ pé tóun bá ti sọ̀lá wọ́n fọ́ òun gbèlè orí ṣé kí ó ṣe sọ̀lá bẹ̀rẹ̀ kan kí wọ́n fọ́ òun gbèlè orí ni àbí kó ṣe sọ̀lá púpọ̀ láyé níbi tí ó bá ti rọrùn fún ẹnìkan bẹ̀rẹ̀ pé àwọn èèyàn ń ṣe kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí lọ sí lóyìnbó wọ́n fi ìlú ilẹ̀ wọ́n ti sẹ́yìn ibáwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ lóyìnbó pé pé bẹ́ẹ̀ lọ́lọ́run dá wọn sí i ibẹ̀ la bí wọn sí ọmọ àlùjọ́nà sì ń bẹ́ẹ̀ ni wọn lè kó sáà sí láà mo làwọn eléyìí ń sá lọ ibi ẹni tó fẹ́ lọ sí ìbò ló mọ tí ń wá lọ wáyà pé tí ó jẹ tí ò jẹ́ ọlọ́run sì mọ́ ní wá lọ ìnáwó làwọn olùgbé nìyà ńgbà tí ó wà nílé tó ti lọ lóyìnbó tá a wà ní irú ibi tá a wà yìí àbí tó ń gbé àràdà àti júmọ̀ wà níbi tá a wà yìí kò lọ́ọ̀ nígbà tó wá délé ìbò tí ó lọ kí júmọ́ àlọ́yọ̀ àbí jẹ́bà síbà ní ó ti wá sí náà ẹnìkan wọ́n ní ọ̀hún sọ pé ìlú òyìnbó ìlú òyìnbó ìlú òyìnbó àwọn ọmọ ní kí hápùrán kan ló yìnbó ọmọ tẹ́ hajé òun tó wà nàìjíríà ibi tó ń wà ń tó òun wà kàn fọ́tébì òun lọ́n nílé kí ó ní mọ́sálásí àwọn mo ń wo kankan lójú lámì gà ní alẹ́ àná wọ́n ń ṣe wá sí important of knowledge ní mọ́ọ̀sì kan ní UK ẹnìkan gan náà àwọn èèyàn wá ń bí ó ń fi ó rí kọ́dọ̀ ọmọ ẹgbẹ́ ní ṣe tàfíìs koran nílùú òyìnbó náà ni kìí sọmọ ìbò ó ní ibi táwọn ọmọ tí wọ́n hajé ní mọ́sálásí àwọn ibi tí tó bá jẹ́ pé ó fara rọ ìyẹn ọ̀rọ̀ lọ́wọ́ bá ibi tí ọba ti lọ́wọ́ sí ni wọ́n ní kéèyàn ṣe jẹ́ra kú òun bẹ́ẹ̀ kí n lọ́bi tí ọba ti sin lọ́wọ́ tó bá ti pé ìbọn náà ni ọba rọrùn fún tó rí pé Ghana ni wọ́n ti lọ́wọ́ sí àwọn ìbọn náà ń ṣe jẹ́ra náà ìlú ìbò táwọn yẹn ń lọ kẹ̀tíkẹ̀tì hùn èbó mi náà wọ́n pé ibi tó ń wá àwọn ènìyàn lọ́wọ́ sí ní náà ìwà tó fi wọ́n ṣe siyam ẹwù wọn ní hajj fitifiti lẹ́nu rí èèyàn dúdú láàrin wọn ibi kan àwọn náà ti wá lágbàá ńlá yìí bó ṣe wọnú ara wọn nìyẹn àwọn ti sọ lọ́wọ́ tààlà ọ̀sẹ̀lá bàdà fani àtàṣàbí sẹ́mìsà àlá àti àmì ìsọ̀rọ̀lọ́wọ́ tààlà ọ̀sẹ̀lá ìgbà tó wá dé ìlú Madina nígbà tí ń lọ gan ajá kí n fìyẹn só lẹ́nu ìgbà tó di pé yóò lọ tí ó ṣe é dé láì pé ọlọ́run ti yọ̀ǹda fún mi kí n jáde fanet abakiri ní àwòrán kọ̀yà rọ̀sọ́ lọ́lọ́ mo fẹ́ kájọ lọ òbí sí ọlọ́run oní náà oní náà yọ̀ǹda fún àbọ̀bọ̀ àwọn ajáde kẹmọ wo àwọn ọ̀tọ̀ ọlọ́run Amẹ́ríkà ti máa ń sọ pé ẹ bá ń gbé lágbájá wá dead or live àwọn náà jogún ẹ̀ lọ́dọ̀ àwọn sálàkù tí wọn náà ní sájẹ́ níbi ọ̀dọ̀ wọn kọ́ ló ti bẹ̀rẹ̀ wọ́n gbẹ́ni rẹ wá tí jí sí ọlọ́run dead or live wọ́n sọ bẹ́ẹ̀ náà pé ta ni ó dá padà wọ́n ti àwọn kan bá wọn bí kí wọ́n ti ràgàbo yóò jí sí ọlọ́run ní kílẹ̀ ń ṣe bí ó ní à ń lára wọn náà ni o ننتظر حتى يخرج ونخرج عليه kò ní kọjá kò kọjá ilẹ̀ ẹwà ń sùn ní kódà ó ti kó mọ́kà náà bá já wọlé wọ́n bá lè ọdí ọlọ aláàánú òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀ pé ìwọ̀sásùn lórí bẹ́ẹ̀dì ni láyé àìnáàlú kàmínúhùn máa tàkàrà wọ́n bá rí pé á lè ní lóòótọ́ náà sì gba ọ̀nà bòde lọ́nà wọ́n wá wọn sáré wọ́n á ṣẹ̀ṣẹ̀ kí sáwọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n ń pè ní kọ́ọ̀fà e, ẹsẹ̀ táwọn eléyìí ò dámọ̀ kò sí wọ́n dá ẹsẹ̀ adìẹ mọ̀ wọ́n dẹ́sẹ̀ mọ̀lú mọ̀ wọ́n dá sí èèyàn mọ̀ wọ́n mọ ẹsẹ̀ àbátìrì àtọ̀sí ti Muhammad sallallahu alayhi ìmọ̀ kan ní o oko lè mítì mọ̀ yẹn oko mo ti ọdá sáàdẹ̀ dáadáa fúlàní sọ fún pé nígbà tí isml tó ń wò yìí nínú oko olóko lóòótọ́ àwọn bá mọ̀lú ń bẹ̀ pé mọ̀lú ìdógó ni wọ̀láàrù mọ̀lú ìdógó ló jẹ kó wọ́n mọ mọ̀lú láì mọ̀lú lẹ̀ wọ́n bá kí fáwọn èèyàn pé ẹ wá tọpa wọ́n sì rí ẹsẹ̀ ànábì ẹsẹ̀ Abubakar bí aláwọ̀tá alẹ́ sọlọ́lá òṣèlélá títí tán ti dé gáàrù ìrà àwọn náà sì lè lọ mọ́ torí pé wọ́n rẹ́sẹ̀ mọ́ ọlọ́run á bò wọ́n lójú ìbẹ̀rẹ̀ aláti fi sọ fún ànábì sọlọ́lá òṣèlélá pé ìlàwọ̀ absọ́ra àádùn ọmọ ó nígbàtí wọ́n àchífù yẹn tápàdà sí mọ́kà ló wá di pé ta ní ó bá wa tọ́pa ẹ̀ lọ dead or life ta ní fẹ́ pa sọ̀sọ́lù lọ a ní ìkàyé ẹni tó dáa jù ní ọ̀dọ̀ ọlọ́run wà mọ̀ nọ́kọ̀ wọn nínú ilá àyónínú bí láìlẹ̀ àbí ìzìlẹ̀ ìbẹ̀ni sọ̀rọ̀ àkà ìbò ìtànínà Ibn Malik ibẹ̀ ló ti jáde pé onítọ̀hún sì gba one hundred ìràkúnmí bóyá ẹ̀bùn mi tuntun bí nǹkan mi ọba ti kún one hundred ìràkúnmí ẹ lọ náírà kúnmí kan lónìí ẹ wá tán ṣe ìrà ọ̀rẹ́ kí ẹ mọ̀ pé owó ti ń bẹ láyé náà ti pẹ́ torí tó bá jẹ́ pé máa nàbí wà láàyè àbí ní òkú yóò gba ọgọ́rùn-ún ràkúnmí. ọlọ́run hàn ní bàbá ńlẹ̀ ìmọ̀ ẹmọ̀ pé dẹ́sàtì ní orílẹ̀ yẹn ẹsẹ̀ ẹsẹ̀ sì wọlẹ̀ tẹ́sẹ̀ tí bá ti wọlẹ̀ yóò tàkìtì ó ní ó fọrí mọ́lẹ̀ ọwọ́ ti táyàjì torí ọgọ́rùn-ún torí gbogbo àwọn western world ten pariwo ah amẹ́ríkà ti sọ̀rọ̀ ah, kódà náà sọ fáwọn náà máa jágbà rẹ̀ wàláì torí ní èèyàn kan tí ò bá ọlọ́run kò lè yóò mani wùmánì láyà ṣùgbọ́n olóṣù kòkòrò méjì ò lè yó tọ́lìbù dúníà wà tọ́lìbù dì ẹni tí wọ́n lùkì àmì ò lè yó wọn ò kàn ní káàbùkù ni pé alágbájá èèyàn ti nábìlà àtọ̀sán ó tún jí lóru tún sí hajj èèyàn ti tìláwà koran lọ́sọ̀ọ̀sẹ̀ ó ń parí koran kan èèyàn tún ṣe tọrẹ àánú èèyàn tún lọ hajj ó tún lọ múra nínú ọdún yẹn náà wọn yìí búrú ẹni bẹ́ẹ̀ wọ́n kàn máa tọ̀ ilẹ̀ ẹni ọlọ́run ẹjọ́ jẹ́bi táyé ni èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ah, ah, ẹ̀dá kù ní àlájì mú wá tó tó báyìí wá tó bí báyé mi olórí kòkò méjì ò lè yó títí àrẹ́bìnrin ti sọ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sọ́là ó ní títí àti sán ìpẹ̀ ní ọmọ ẹnu ọmọ adá náà àmọ́ ó dáa káwọn ọmọ sojú kòkòrò tẹ̀sìn ká lè máa lékún ká lè lékún ká lè lékún pẹ̀lú assessment orí bẹ́ẹ̀ ló fà tó jẹ́ pé kọ́ẹ̀rù náà ti kọrin ni àwọn tó rí orí náà ni àwọn tó bá nílò gbà náà làwọn sàhábà ọdí Allahu ta'ala ni wọn jùmọ̀yìn àwọn ẹ̀kọ́ níwọ̀nba tààfẹ́ kárí mú níbi ìjírásù Rasul òun lélẹ́yìí kò sígbà tá ní mọ ṣọ́ọ̀nù àwọn tí wọ́n sọ ti nǹkan míì tí wọ́n jẹ́ ká mọ ẹ̀kọ́ ìmọ̀ ju ayẹyẹ lọ àtàwọn àdádálẹ̀ adìríyà àdúrà lọ́sàn àdúrà lóru àdúrà ọdún tuntun lóòótọ́ ni pé ọdún tuntun ni ní lula month tanka islamic calendar ṣùgbọ́n ó ṣe wá já wa láwọn àṣàjọyọ̀ ẹ̀ kò sí wọn tó ṣe ìgbéra gangan lójú ayé wọn ọdún kẹrẹ ìgbéra ìlàgbà mọ́kà padà kìí sọ ọdún tàbí gba mọ́kà padà yìí tí ọlọ́run bá kò láyé mélòó ló wá nígbà tó náà àlẹ́nìkan tó sọ lébi pé àwọn eléyìí ò fẹ́ràn ànábì ni nàbá mọ̀ sáyẹyẹ Rasulullah náà sáyẹyẹ sallallahu ta'ala sallam ń dúpẹ́ fọ́lọ̀ ni lẹ́yìn ìjírà ti Musa alayhi salam wọ́n sáyẹyẹ rẹ̀ wọ́n dúpẹ́ fọ́lọ̀ pé ọlọ́run láwà ní ogun ni àti gbogbo àwọn ìyẹn ni yóò fi yí àwọn èèyàn ní èjìgbò ń kan èjìgbò mo mọ̀ọ́mọ̀ dákọ ni olóṣojú mi ni wọ́n lọ eid fún náfìlà lọ́jọ́ ríru àná tánà ni wọ́n wọ́n lọ eid mo sì sun ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan mọ́jú lédìgbò ni ni àbáwà lórí ọ̀sà làbáwọn mo ní kí ni wọ́n ṣe kò tí ẹ̀ tètè wá sọ́kàn pé first of hijra wọ́n lọ ṣe mi wọ́n pọ̀ kọjá ọjọ́ ìlú ìfitìrì ní sùhánàlá ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní kẹrẹ àrùn ọ̀rọ̀ skul àwọn ọmọbìnrin láti ga láyà wọ́n máa ti ń jẹsẹ̀ mọ́lẹ̀ nígbàyà wọ́n mọ̀ gbọ̀n ni wọ́n mọ̀ march wọ́n mọ̀ march orí fídíò òkun ìmọ̀ bóyá wọ́n sì yàn ní ìlú iná lọ́dún ìbáyìí àkọọ́lá wàlà kó wọ́n sáyé lábẹ́lá subhanallah so ìjẹ́ àwọn àjùkówó jọ ẹ máa ń sá sọ àtàfẹ́ kọ́ kíníkan tàfẹ́ rà tàbá ti ṣe jíra owó tàbá rí kó jọ ìyẹn ò lè jẹ́ kí ó sẹ́kù oòrùn islam òdodo ń báyà àwọn èèyàn mọ́ àwọn alákan fojú kéékèèké wò ojú tó kéré la fi ń wò irú táwa ń sọ ìlú táà ń wá bó ṣe ṣẹlẹ̀ àtàpẹrẹ ẹrú ẹ̀ ó dà bọ́ ṣe ń kọ ds yẹn nígbà yẹn pé ṣe ds náà wọ́n wà áfà ṣé wọ́n wà áfà ẹ̀sìn lónìí sí ìdí iṣẹ́ ọ̀fìjà tó wà ní pé àwọn obìnrin bá bọ́ sí òhùn ó mì pé tọ́mọ skúl bá lo tọ́mọ skúl ṣe ń lo ìbòrí ó mì pé inú ń bí àwọn tí sọmọ skúl ti bẹ̀ lọ́jà tán ló bòrí inú ń bí wọn sí wọn inú wọn bí wọn àlésù kàdàní òkàn tí tí wọ́n ṣe ń fa àwọn ilé ìlú so ìkórè ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ láti láti láti àsìkò ìtàrí kàmọ́ fìdé and that is why tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ní authority wọ́n sáré lágbára yìí láti fi gígún mọ́lẹ̀ nǹkan ìgbọ́rọ̀ lórí mọ́ ìtafẹ́ àṣìfù náà ni pé kó sámọ̀ sí òun ẹ̀sìn mọ́ ẹ wo ọjọ́ tí ẹ wo tàwọn olóṣèlú ẹ wo bí ariwo ṣe gba ayé kan lórí pé ẹnìkan fẹ́ sàárẹ̀ ó tún gbà kẹ̀yìn tó fẹ́ sàárẹ̀ ẹ wá wo iye ọjọ́ tí irú ẹ̀ fi ń ṣẹlẹ̀ ẹ bọ̀ ní federal àti state tí èsẹ̀ ẹ̀ka kìí ṣe méjì kìí ṣe mẹ́wàá tó jẹ́ pé àwọn méjèèjì ṣe mùsùlùmí ẹgbàá ariwo tí wọ́n sì ti jẹ oyè ní o àmì lẹ́yìn ò sí jẹ o inú mọ̀ ọlọ́run sí àbáyá wọ́n dìbẹ́ àwọn ònílẹ̀ o tí wọ́n dẹ̀ ti ṣe mọ̀ támọ́rù irú òtí náà tẹ̀fẹ̀rí ṣe yìí pé afẹ́ ilé èdè ọ̀sùn làbá tó tẹ̀lé wọ́n dẹ̀ ń ṣe mọ̀ támọ́rù rú ẹ̀ to eliminate them tí ó gbọ́ àjọmọ̀ náà so tábà àti ìfòró ẹ̀ wọ́n wà sọ wípé ẹ̀sẹ̀ bá sọ fún wọn tẹ́lẹ̀ pé minority ni wọ́n minority wa ni wọ́n ń sin àbí wọn ṣe minority ní ẹ wá sọ nǹkan tí mùsùlùmí kan sọ fún mi ní ọ̀dọ́ ṣe wá sọ́ra pé ẹ mọ̀gbà wọn dáṣẹ́ ṣé a sọ fún mi pé minority ni ẹ bá sọ fún mi tẹ́lẹ̀ ìgbọ́tàdìde tó fojú hàn ní tí ò jẹ́ kọ́rọ̀ fẹ́ pọ̀ lórí ẹ̀ ni pé orí àwọn kan pé nínú ara wọn tí a ti sọ kò bá kù bí ọ̀rọ̀ sí wọn ẹ fẹ́ dá wà ẹ fẹ́ dá fìtí náà lẹ́sà òjò ẹ wá ń lọ mẹ́sìn kí lẹ fẹ́ sì ṣe ẹ̀sìn tẹ́ ń gbólógbó ẹ̀fẹ́ ẹ̀ ní kí lẹ fi ṣe láyé dáadáa fáwọn òjò àfọmọlàkejì òótọ́ sì ni wàláhìlà àbí wàláhìfúnmọ́bìlá àbí nítorí wọn jẹ ni wọ́n wá ìtẹ́sì ló wà nígbà yà wọn mo fi fọlọ́wọ́n bá búra wọ́n ń wò pé sáàbà rí tó bá jẹ́ pé àlólórí ta nígbà kejì òun ó sì lọ́mọ́ pẹ̀lú jẹkújẹ tẹ́ máa jẹ àwọn ọ̀gbẹ́ sáàrin wọn ní blọ́ọ̀kù báyìí bẹ́ẹ̀ ni ó fẹ́ jẹ ààrẹ lọ́rọ̀ bá kádàrà kó jẹ ààrẹ tó jẹ́ mùsùlùmí lákòókò àti ẹlẹ́ẹ̀kejì tí ó bá ṣe déédéé gbogbo ẹ tí ó ṣe kí ààrẹ ó ṣe tí ò sí kan jẹkújẹ tán fẹ́ jẹun àwọn ṣe déédéé nọ́mà wọn nígbà tẹ̀ láíláí kọ́ wá parí tẹ́rìnrìnsẹ̀ náà ẹ̀tàn kọ́ wá sọ pé ẹrẹ́ ni kéékèèké kẹ́ dín mi kẹ́ ẹ ti tọ́ wọn lẹ́nu kí wọ́n jẹ mí wà láwọn nígbà tẹ̀ àfìjẹkújẹ tí wọ́n fẹ́ jẹ láyé táyò pé nítorò wọ́n wá fi kankan lékèké ọ̀rọ̀ ń dà nǹkan ni wọ́n fi máa dayé rú ńlára ara wọn ń takò wọn náà pẹ̀lú àwọn park so ṣébi tí èèyàn ti wọ́n ń sayẹyẹ à ń kówó jọ ní ẹwọ́ ìlúlòpọ̀ alága bẹ̀lẹ̀ ó ti rántí ògbélé lọ́pẹ́ ládúníyà wà ládìnà ayé ò bọ̀ àlùkámọ̀ náà kò tún lójú kan ojú òpó kan tó tóòrò ọ̀lẹ́yìn àbùdùlá هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه وسلم